اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على آل إبراهيم إنك حميد مجيد وبعد السلام عليكم ورحمة الله وبركاته أبي بفو الله سبحانه وتعالى tí ó tún ń ṣe ní ìrọ̀rùn fún èmi àti ẹ̀yin láti máa bẹ níbi ìjókòó oríire tòní tí a ti ń bára wa sọ̀rọ̀ ọlọ́run tí a ti ń ránra wa létí ọ̀rọ̀ ọlọ́run àti àlàyé ọ̀rọ̀ ọlọ́run tá ń pè ní súnnà gẹ́gẹ́ bó ṣe wà nínú ìwé ọlọ́run tàà sí Al-Qur'anul Karim tó wà ní súnà ànábì ìtàmọ̀ sí àhádé àwọn ètò lálàáfíà ń bẹ àti àgbọ́yé àwọn sálà àwọn tí ó bá nà lè lògbà àtàwọn tó bá wọn yẹn lògbà tí wọ́n bá ànábì láyé àtàwọn táwọn yẹn kọ́ ní kí ó tàmọ̀ sí àsọ̀hábá wátàbí òsàbí ìyìn وأتباؤهم من العلماء والأئمة àti àwọn tí wọ́n fi ẹ̀kọ́ tí wọ́n kọ́ṣe tàbí tí wọ́n ẹ̀kọ́ wọn wà níbàámu sí ẹ̀kọ́ àwọn tá a sọ wọ̀nyí nínú àwọn aṣáájú ẹ̀sìn àti àwọn olùmọ̀ abẹ́ Allah subhanahu wa àwọn ẹ̀kọ́ wọ̀nyí kó jẹ́ kó yé wa kó wá ṣe ní rọrùn fún wa láti lè lò ó kó tún wá gbà ní ìbáadà fún wa wọ́n á jẹ́ kó mọ lérí wa o jẹ́ kó kárí gbogbo ẹbí wa pátá bẹ̀rẹ̀ lórí àwọn ọkọ wa àwọn aya wa àwọn ọmọ wa tàbí àwọn ẹ̀gbọ́n àbúrò àti àwọn ẹbí wa èyí tó súnmọ́ àti èyí tó jìnà tó fi dórí àwọn ọ̀rẹ́ ojúlùmọ̀ àti àwọn alábàárìn wa ọlọ́run kó fi gbó aṣekò ń gé orí rẹ̀ láì ní túndé nà pẹnu síra àkọ́kọ́ tá a máa kà ní ṣáríhù dúró sílẹ̀ mohimmati lè áàmẹ́tì lè ọmọ tí ṣégbùnù bá sì wọ́n kọ ìpìlẹ̀ àmọ́ sheik abdulrazak bọ́nà abdulmohsen albert wọ́n ṣàlàyé ẹ̀ sheik abdulrozak ibn abdul mohsin albadri ọmọ ni wọ́n tún jẹ́ fún àfá àgbà kan ní medina àfá àgbà medina sheik uh, mohsin abbad ó ní bàbá sheik abdulrozak bónú abdul mohsin albadri hafizu umarlọ wàrà ahùnmà ọlọ́mbà ni kíyèsí wọn ṣùgbọ́n ọ̀rọ̀ tí wọ́n ń sọ nípa alìkùsùlù lè kọ́ọ̀mì min ùsùlù lè ìmánì ìpìlẹ̀ ẹlẹ́ẹ̀karùn nínú àwọn ìpìlẹ̀ ìgbàgbọ́ mẹ́fà tó wà ó ní alìmánu bìyàwó mele áàkìrì ìgbàgbọ́ nínú ọjọ́ kẹyìn olówágbé wa lọ sínú tíra ní tàǹpẹ̀ ní sharihul aqidatul wasitiyya àlàyé tíràtà àmàzí al-aqidatul wasitiyya àkídà tó lẹ́gbẹ́ ṣéèkì inú ti ẹmí yà rahimahullah rahmatan wasi'a tíra ìgbà tí wọ́n ló kọ́ èsì ní tí à ń jẹ́ wọ́n lọ sí ìlú bẹ́mi ṣe ń ṣàlàyé ẹ̀sìn yìí pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run àwọn náà ń ṣàlàyé nígbà tí wọ́n ṣe pé mùsùlùmí yá tó láyé sí kìí ṣọ́rọ̀ 700 years ago kìí ṣọ́rọ̀ ọgọ́rùn ọdún méje o tó ló fi pé ọ̀rọ̀ kìí tàṣé kìí sì ya pa síra wọn tó bá ti lè jọ́rọ̀ ẹni tí èkú tó sì dá ikú àtààyè òun lọ̀rọ̀ ọlọ́run kìí yí padà tó bá ti lè jẹ́ súnà ànábì wa Muhammad bí wọ́n bá ń sọ ní kútú ń wejì tí kọ̀ọ̀rá ń sọ tiẹ̀ èbó potogí àti gẹ̀ẹ́sì aláwọ̀ dúdú amẹ́ríkà ní gbogbo bí tẹ́ ti fún ọmọ ọ̀sọ́ kò ní fàtí rárá bó tulẹ̀ bẹ́ẹ̀ tún ká lọ́rọ̀ wọn máa padà já sí ọlọ́run ó ṣàánú wa afẹ́ ń bá fìfẹ́ inú ti ẹ̀kún lókù ẹni tó wá ṣàlàyé wọ́n lọ ìlú yẹn àwọn èèyàn wá ní àlàyé tẹ́ ṣe fún wa nípa ìgbàgbọ́ tó yẹ ká ní àkídà tó yẹ ká ní ẹ dákun ẹ bá wa kọ́ níwèé tó wá pè ní àkídà tú àlèwà síyà ìlú yẹn ìdí wọ́n ló wá kọ́ ló fi ránṣẹ́ sí ìgbàgbọ́ mùsùlùmí àrìsínà ta ṣàlàyé nìyàn tó yàtọ̀ sáwọn ìtẹ́yìn ń ṣe bí kẹrẹ èèyàn kan tí ò kí jímọ̀ fún dìde ọdún mẹ́ẹ̀ẹ́dógún ogún ọdún ẹlẹ́wọ̀ alúwà kó jáde kẹwàá máa sọ pé wòlé ọlọ́run jáde èèyàn wà lórí ilẹ̀ nínú ìlú wọ́n ń pe jímọ̀ ìrun jímọ̀ wọ́n ń kí jímọ̀ ó wá lóun wà ní alúwà fún ọgbọ̀n ọdún kò kí jímọ̀ fún ọgbọ̀n ọdún ó jáde ẹwà lọ́rẹ̀ ọlọ́run dé ẹ̀kọ́ sí èmà àwọn èèyàn ká àwọn èèyàn dẹ̀rọ pé wòlíì lẹ́niyàn lóòtọ́ wọn ni wòlíì tọ́lọ̀ ní kó kí jímọ̀ tí ò kí bóò ló ṣe fẹ́jọ́ rẹ̀ ọlọ́run ọlọ́run ní kó ṣe nǹkan kò ṣe ẹlọ́rẹ̀ ẹ̀yìn làákàyè wọn wá ṣe ní ẹ bá wa kọ́ sí ìwé táàbì lè máa kà táàbì fi máa kọ́ àwọn ọmọ wa táàbì fi máa kọ́ra wa ṣé ìgbé islam ní ìtẹ̀rí àwọn wa kọ́ òní àlàkídà tó lọ sí ìyà wọ́n tún pè yẹn ní àkídá tó tùlù níyà ìlú kan tó ní wọ́n lọ àwọn ẹtún bá wa kọ́ wọ́n gẹ́gẹ́ bí Sheikh Abubakar Jabir Jazairi bàbá ti jáde láyé ìlú Madina làwọn náà wà wọ́n lọ sí ìlú kan mo bá gbórúkọ ìlú yẹn bá ka mọ̀kọ́ bí mọ̀ sí àtàmọ̀ sí mi ní hajjili muslim ìgbà tí ó dà gẹ́gẹ́ bíi curriculum tàbí tí ó dà bíi àlàkalẹ̀ táàmà kàtàbí mọ mojú ọ̀nà tààrà àwọn náà bá tó kọ̀wé yẹn ní hajjul muslim ẹ̀tọ́ ní ẹ̀tọ́ máa kà gbogbo náà àwọn àfà alátúnṣe làwọn èyí tó ti kú nínú àlàyé tànàbí ṣe tàǹpẹ̀ súnnà yẹn àwọn máa lọ tàájí àtàwọn iṣẹ́ mi ọlọ́run kó ṣàánà wa ṣáríwà àlàkídá tó wà sí yíyà yìí ẹn tó wá tún ṣe àwọn náà tún ti jáde láyé o àmọ́ wọn ò sí láyé àwọn èèyàn wá rò pé wọ́n wà láyé fọ̀dílàtù sheikh muhammadu gbọ́nà sọ́ọ́lé alẹ́ ọ̀fẹ́ ìmìn àwọn ló wá ṣàlàyé tíra àlàkídá tó wà sí àtà ti bẹ̀rẹ̀ sí ka bìlì ìmání bìlì yawmil akhir nípa ìgbàgbọ́ tàbí ọ̀rọ̀ lórí ìgbàgbọ́ nípa ọjọ́ ìkẹyìn a ti sọ fún wa kí ni ó dé tí wọ́n fi ń pè ọjọ́ ìkẹyìn ní ọjọ́ ìkẹyìn nítorí pé wàyá ọmọ lẹ́dìílà àyá ọmọ bá dẹ̀hùn ọjọ́ kan ni tí ò sí ọjọ́ míì mọ́ lẹ́yìn rẹ̀ olàfíìsì ní ọjọ́ ìkẹyìn àwọn ṣàlàyé fún wa wípé ìgbésí ayé ọmọ ènìyàn ìpele márùn-ún ni ibùdó márùn-ún lọmọ èèyàn wà alákọ̀ọ́kọ́ ìpele àkọ́kọ́ ń gbà táà sí aláàtà àìlẹ̀lẹ̀ ìsáàni hínú mìnà dáhìrì lámìyàkùn ṣe àmàsúrọ̀ ìgbà tó yá a wà nínú ajẹ́ ọlẹ̀ nínú ìyá wa oyún nìyàn lẹ́yìn náà làwa bọ́ sáyé kútìlà lè ìsáàni ma akfárọ́ min ayi shay'in khalaqa min nutfatin khalaqahu faqaddara thumma sabila yassara bàbá wá dáyé thumma amatahu fa aqbara bàbá tún jáde láyé wọ́n wá bò wá mọ́lẹ̀ wọ́n sin wá ẹni tí wọn ò sin bóyá ó jábọ́ ní òkun àwọn ẹja bóyá wọ́n pín jẹ òmí ẹja kankan ò sì jẹ́ ó lọ sálẹ̀ ó jábútẹ́ tó sápadà àwọn míì ọ̀ní ló jẹ́ àwọn míì inú gbogbo àwọn kìnnú àbẹ́ranko ogún àbí mi jẹrà fún rẹ̀ àbẹ́lómi jóná gúrúgúrú àti egun àbẹ́lómi wọ́n lọ tó dàbí àtíkè gbogbo ẹ̀sá wọ́n ti wà ní àyíká ń pè ní alìbárzàkì ìpele tó ara bọ̀rọ̀ gidi ẹbí ọkàn náà àwọn ọ̀jọ̀gbọ́n ní saya sírù lè márùkù yàwó máa ń já sàdámá fi èrò ọ̀họ̀ ó ní ọjọ́ kan ń bọ̀ ọmọ èèyàn ó di ara bọ̀rọ̀ gidi lásán tí ò ní ń bẹ̀ báyìí náà àìná kò lò ayé alàmúlimọ́ ti yà lójú wa ojú òun méjèèjì lójoojúmọ́ láti akú ń fẹ́ lẹ́lẹ́ àti akú kò fìgbà kan dúó rí bẹ́yàn kan ò ní kú gbà kan kò sí kùlùdá fi gọ́fún láti wà ní mọ́tò ìyàgbẹ́gbẹ́ wáyà lóòfò àmọ́ gbogbo wá wà náà fọ́nú fọ́ra àìrántí ọ̀rọ̀ kù mọ́ bẹ́ẹ̀ ni bílẹ̀ ṣe ń sú bílẹ̀ ṣe ń mọ́ làwọn jáde láyé nọ́ àlànà síkà mìsìkì ní kóńtàkà náà

kò lè jí ara rẹ̀ ní kò sunkún fún látàmúta náà wà in omírta náà omíràn náà torí pé wọ́n náà padà lọ kẹ́mì rẹ̀ ó ti ẹ̀gùn bí ẹ̀mí ànábì náà nóò tẹ́mì ẹ̀gùn yẹn jà láyé lónìí torí náà ó sọ nípa ìpele túnmọ̀lẹ̀ ààfihàn tó fi ní ìpele ọjọ́ tí ò ní sí ọjọ́ mi lẹ́yìn rẹ̀ mọ́ ọjọ́ ọ̀kan tí a ń pè ní ìgbéǹdì àwọn mú àyà yẹn wá láti ṣàlàyé ìpele kọ̀ọ̀kan kí ta wá dé ó ní wàhábí lè mọ̀rọ̀ ìlú àwọn ìpele wọ̀nyí ìyà láti àlẹ́ hamadaru sàádà tí wà ṣàkọ̀ page 336 tó bá jẹ́ edition tó wà lọ́wọ́ mi ní o tàbí ti tí pọ́plíṣà ilé Darul Manar <clears throat> àwọn ló pọ́plíṣì ẹ̀ Darul Manar 1424 ìjìlá 2003 uh, CE 4th edition olùmúkà page 336 ó ní wàhádì marahil ìyàlẹ́tí alẹ́ àmàdàrù sàádà wọ́n ṣakọ́ ó ní ibẹ̀ ni èyàn ò sórí ire o àbẹ́yàn ò sórí ibú o ìpele yẹnyẹn o ní ó sọ torí pé bí tó bá débi tá àkádé ni ìpele ti àdúnìyà ìgbàtà wà láyé inú oyún ìgbàtà sí inú oyún àti ìgbàtà wà láyé sísorí ire wa àti ṣíṣe ìdákéjì ẹ̀ ó dá lórí ìgbàtà ṣẹ̀mí wáyà dárò ìmtìnán wà lè tìlà mo ṣàlàyé yẹn náà pé ayé ilé ayé ìdánwò àti kíni àdánwò àdánwò yẹn wá jẹ́ kọ́rọ̀ wá pọ̀ díẹ̀ ta sọ pé àwọn nǹkan kan ń bẹ àdánwò ni ṣùgbọ́n káwọn obìnrin ká gbáradì fún àwọn nǹkan yẹn kó dìdánwò fún wa kó má dàdánwò a sọ̀rọ̀ nípa àwọn ọkùnrin bí wọ́n ṣe máa ń ṣe tí wọ́n kàn dédé fẹ́yàwó léèyàn lójijì tó dà téèyàn bá ṣọ́ra ó lè ní ẹ̀jẹ̀ ríru kéèyàn ti wá gbáradì tó bá dé kó mọ́ dàdánwò kó lọ dìdánwò ìdánwò ní tá a ti gbáradì fún àdánwò ní tá a gbáradì fún tó kàn sí lójijì bó ṣe fi òpin yà láàrin sóyé ọlọ́run ó ṣàánú wa tọ́ wàá mọ́ mara halittu bárùsà àfáàní ẹ̀rí ìgbésí ayé ìpele tó wà láàrin ìgbà téèyàn ti ku àtọjọ́ gbèǹde ní ọlọ́run sọ nínú Kùránì Suratul Mu'minun Suratul Mu'minun ní Sura 23 nínú Kùránì aya ọgọ́rùn Sura 23 aya 100 ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí wọ́n sọ ń 100 lọ́dọ̀ tiwa ẹ jẹ́ ká mú láti àyà 99 ọlọ́run ni hátà ìdájá àhàdá òmòlèmọ́ òtù àwọn èèyàn ó mọ̀ gbé nílé ayé títí lọ di ìgbà tí ikú ó bá ọ̀kọ̀ọ̀kan nù wọn kọ́ọ̀lá rọ́bì tí ó mọ̀ wá sọ pé olúwa mi nígbàtíkú yẹn bá dé ní òun èrìjìrún bà tó kú ó dá mi padà wá sílé ayé ikú ti dé ó ti lọ tí wà sọ pé ọlọ́run ṣẹ́rí mi padà sílé ayé dá ẹ̀mí òun padà sílé ayé làálì àmẹ́lù sọ́ọ̀lì ha nítorí kóun lè ṣe iṣẹ́ rere tí má tàrọ nínú ètò òun sílẹ̀ tó ń ṣe nígbà tó ń wà láyé ọlọ́run dá òun padà sí kíni ilé ayé kóòun lè ṣe kíni èyí ń ti gbé jù sílẹ̀ nínú iṣẹ́ rí tóun ṣe ọlọ́run kálà àgbẹ̀dọ̀ kálà rárá o kò rí bẹ̀rù ha ọ̀rọ̀ tó sọ lẹ́nu ẹjẹ́ ah, mi padà kí ṣiṣẹ́ ìṣẹ́tẹ́lẹ̀ ẹnu ẹ̀ lásán o ọ̀rọ̀ kan tó kàn sọ lásán tó ń wí ni àmá wà mí ń wàrọ̀ ihim barsahu òdodo ọ̀rọ̀ ni pé gàgá ìbàríà gàgá kan ti wà lẹ́yìn wọn ìláyọ́mẹ̀ yóò àkóhùn títí di ọjọ́ bá pé wọn ti ké kò lè wáyé tẹ́ wọn rókú kan tó wá ṣe kíníkan kò wáyé kankan kan mí lẹ́ ń rí yóò yóò bá ní ìyẹ́ lẹ́mọ̀ wò lẹ́yìn ẹyẹ ẹ̀rẹ́ yẹ rí wọ́n tún ní bí a bá pe òkú ní pópó alàyè ní ìfọ̀hùn ó di gbére ṣùgbọ́n àwọn fi kún pé ó dárìnà kó dojú àlá ó lè rìnà kó ṣùgbọ́n ṣeéṣe kó lálàárí ẹni tó ti lọ lọ pé wà rìnà kó kò dojú fẹ́ pàdé lẹ́ni tó ti kú ọlọ́run ó ṣàánà wa nítorí náà lọ ní a ti fi sí ẹ̀yìn wọn bárísà gẹ́gẹ́ bó ṣe wà nínú Suratul Munafikun Súra wo mo pé? Munafikun, Súra ọ̀tọ́lọ́n ti sọ̀rọ̀ nípa àwọn Munafiki, ọlọ́mọ́ ṣe mi àti ẹ̀yin ní Munafiki o. Súra tó Munafikun ní Súra 63, Súra kẹtàlé ní ọgọ́ta. súlàgìrì mú pé kẹtàlé ní ọgọ́ta ááyà ẹlẹ́ẹ̀kẹwàá ń bẹ̀ sura 63 aya 10 ẹgbọ́n tí olúwa wí olúwa ni wà á ń fi kó mímá rọ̀zàkọ̀ náà nínú fi ṣàánú fi tọrẹ mọ́dàbí tí wọ́n ní kó tọrẹ tó ní ùtí ìtùwà àlàílìmì ìndì ọgbọ́n àtinúdá òun ìmọ̀ tó ń níjù ẹ̀yìn yòókù lọ lòun fi méèkì ẹ̀ gbogbo ti yé nánú dúkìá ní kọbì ṣáájú àyíyá tí a kíkú tó wá bá ilẹ̀ ẹ àánú ẹ yọ tó jọ̀ràn yàn ẹ sọ́dákọ̀ ìtí èṣọ́ ọ̀ràn yàn àwọn ojúṣe yín tó yẹ kẹ́ ṣe ní bàbá lórí ọmọ lórí aya èyí tó yẹ kó ṣe níyà lórí ọmọ aya èyí tó yẹ kó ṣe lórí ẹbí nínú ẹbí láàrin ọ̀rẹ́ láàrin ẹgbẹ́ láàrin ọgbà ojúlùmọ̀ àwọn ọba sí ń bẹ̀ ọlọ́run ṣe tí ẹni tí kú wá fẹ́ pàyẹn tó ti wá rí pé kò sọgbọ́n mọ́ òun ti lọ tí ó wà máa sọ wípé rọ́bì olúwa mi láọ́lá àkọ́rùsàmí ìlà àjàlẹ̀ ń kọ̀rí ibùn kó sì jẹ́ pé ó lọ lọ́ mi lára ni àbí olúwa mi ò bá sì lọ mi lára ìlà àjàlẹ̀ ń kọ̀rí ibùn fún tàbí lọ di àsìkò kan tó súnmọ́ ṣẹ́rí ó tún pè ní kọ̀rí òun ò tọrọ àsìkò tó pọ̀ ẹgbẹ́ bá ṣe wà láyé nìsí à ń tọrọ ẹ̀mí gígùn àbí ọlọ́run gógùn wá lẹ́mí ìgbà yẹn kò wá tọrọ ẹ̀mí gígùn wọ́n ní sáfún láàyè kékeré kọrí kí wá ló fẹ́ fi àsìkò kékeré yẹn ṣe ó ní fa àsọdákọ̀ kí n lè tọrẹ àánú kò sọ pé kóun lè kírun o kò sọ pé kóun lè gbà àwẹ̀ o àsọdákọ̀ kí lè tọrẹ níbi ó ń túmọ̀ sí wípé nínú tó lè jẹ́ kárí ojú ọlọ́run ni sọ́dákọ̀ ẹ̀rì pé ó ti ń kírun ó ti gbà wá ní jẹ́ kó ń lè tọrẹ wà á kó mina sọ̀rì in látara bẹ́ẹ̀ èmi ò bá sì wà lára àwọn ẹni rẹ̀ wọ́n wà bí àwọn ẹni rẹ̀ ló pẹ̀lẹ́ àkáǹtì ẹ tó tún wà lẹ́yìn ẹ tó ń ṣe bí ó ti wo balance àkáǹtì ẹ̀ láàárọ̀ ìkó tó dé bá a tún ṣe sọ ẹ̀ ọkàn ẹ̀ tún fi lọ́bẹ̀ ó wo 250,000 naira ìbáyà yìí sọ ni pé bó ṣe 5 naira nínú 250,000 naira fi tọrẹ ẹ̀lẹ́ni wá ní kílódé tí mo sọ pé 5,000 naira ó kéré jù ọ̀rọ̀ ànábì ní sallallahu alaihi wasallam ni mo rò débẹ̀ ànábì ní ìtakùn náà wà láòbí sí ìtàmùrọ̀ ẹ̀gbọ́n tí ó sọ ìtakùn náírà wà lọ bí ṣífkì tamrọ̀ anábì ní ẹdí gàgà ara yín níbi iná ẹ lára yín kúrò níbi iná bó ti ẹ̀ jẹ́ bàbá ṣe máa ń tún jọun awẹ́ obì kan Yorùbá nínú àlọ́ àpamọ̀ kìí ṣàpagbè wọ́n ní awẹ́ obì kan àjẹ́dọ́yọ̀ kí ni o ahán tí wọ́n bá mú obì ọ̀pọ̀lọpọ̀ obì méjì náà ní ojú méjì ní máa ní tó bá ẹ̀lá obì kan ẹ̀dàkan ẹ̀lá obì kan awẹ́ kan èlò ní ó jẹ́ ti ẹ̀jẹ́ yóò ti fi tọrẹ ṣùgbọ́n támúrù gangan lédè lágbáwá ni dẹ́bí lò tí wọ́n ń dì í ní ìlú là tí wọ́n ń dì naira ṣe naira ọ̀sí wọn naira yẹn tó bá rà hóró kan nínú ẹ̀ a ní oró kan yẹn tó wá là á sí méjì oró dẹ́bínú ẹ̀yọ kan ní gbígbẹ̀ yẹn kí ẹ̀ wá là á méjì áàfù ní àmẹ́bí ní tí ẹ̀ fi dóòlà ẹ̀mí rẹ̀ di inú náà bó bá tẹ̀ jẹ́ yẹn nìkan lè tọ̀ rẹ̀ ẹwọ ẹni tó ra odidi dẹ́bínú ọ̀rẹ́ náírà yẹn tó wá mú oró kan tó tún là á méjì tó fi tọ̀ rẹ̀ kò lè fún yàn ní oró kan ó two fifty thousand rẹ̀ yẹn tó ẹ pé àwa oní mathematics kò torí máa fẹ́ ṣe máa sì sí tí máa ní ẹ̀ẹ́dẹ́bínú ní ọdẹ náírà yẹn máa ka iye tó wà níbẹ̀ tó bá jẹ́ márùn-ún ni ó fi hàn pé kọ̀ọ̀kan is naira so tí máa wò pé is naira kí wá ní ìlàjì rẹ̀ yóò jẹ́ ten naira you understand so máa wá wo ten naira sí hundred naira ratio one to what to ó fi hàn pé tó bá ní two and fifty naira tàbá ṣírò ratio one to tẹ̀lé rẹ̀ yóò mọ̀ jẹ́ 50k àná ah, kò ní jẹ́ 50k 25k so which is pé ìwọ tó wà káǹtì ẹ tó rí 250,000 ó jẹ́ gbèsè tó fẹ́ san dá padà tàbí fẹ́ san kìí ṣe pówó yẹn o ní bísínẹ́sì kan tó ó ṣàwànú àkáǹtì ẹ wá ń ronú kí ló fi ṣe lọ kọ́kọ́ fi 25,000 naira tọrẹ ń bẹ́ ìyẹn ti bá gbé sórí calculation of the mass yield so yẹ which is essential ó pàtàkì gan kéèyàn nílò àwọn ìmọ̀ yẹn yóò lè ràn yàn lọ́wọ́ ṣe tí òun ṣe tó tó rárá àwọn ẹlòmíì tó ní 1 million naira nù bá kàǹkà thirty ló fi tọrẹ yóò yoo náwó so tó bá ta wá níbi ṣíkìn támúrọ̀ ní ìkàrẹ́ lónìí ní ìmọ̀ye tí wọ́n ń tà ń bàdàn tó oró mẹ́wàá ni tó sì dá lójú pé kò pé mẹ́wàá So that is 100,000 ní ẹlẹ́ṣẹ́ 1 to 10 tó ní 1 million 100,000 ó ìtọ́rọ. And pẹ̀lú báwùjọ tí wá ṣe rí lónìí, èèyàn lè pín 100,000 sọ́nà márùn-ún 20 20,000 ẹlòmíì títí ọdún tí ń bọ̀ ní ó dúpẹ́ ní ó mọ̀ dúpẹ́ 20,000 tààfù nítorí irú ìgbésí ayé tó ń ṣe kíni tó ń gbé tàbí tó ń lò ma mú àpẹẹrẹ ẹyọkan wá ká tó tẹ̀síwájú èló ni wọ́n ń ta rọ́bà gàrí báyìí ẹ́ ọkẹ̀ já ìgbélérí rọ́bà mẹ́wàá nù ìgbélérí kan èló ni wọ́n ń ta ìgbélérí gàrí nọ́mà ẹ́ 4,000 naira 4,000 naira ìgbélérí rọ́bà mélòó ló wà nù ìgbélérí méjìlá wọ́n bẹ̀ ń ta ẹyọ kọ̀ọ̀kan ní èlú 400 so ẹ wá fún ẹnìkan tó yẹ pé tó bá ẹjọ́ mo fẹ́ ká fọkàn sí obìnrin ni wá àwọn tó dẹ̀ ṣòwò wà ń bí ló ń ṣàlàyé lọ́nà tó lè gbàyé wa ẹni tó wá máa ti lọ sọ́jà ìgbélérí gàárì kan ló máa ń rà á wá wọn kò ní gun ọ̀kadà torí kí owó ọ̀kadà mọ́ jẹ èrè tó fẹ́ rí ẹsẹ̀ ní ó rìn wá ẹsẹ̀ ní ó lọ yóò wá ara ìgbélérí gàárì kan yóò wá tà yóò wá jẹ èrè ló ń bẹ̀ 800 naira tó bá tún fi wá tà tán yóò tún wá sọ́jà yóò tún 4000 yẹn tí bá fún irú ẹni 20000 ìgbélérí mélòó ni ó rà márùn-ún èrè 8 times 5 which is what yóò jẹ èrè 4,000 naira tó bá ń tàbà tó ń tàbà ìgbà tí èta fọ́dún kan oṣù mẹ́fà ṣé àwọn ọmọ rẹ̀ tí wọ́n máa ń wò pàíkò àbíwò ní tí wọ́n máa ń wò pàkò bí olè rọ́bẹ ẹbí màálù rọ́bẹ ebi ní ti ń pa àwọn ọmọ ṣùgbọ́n ìyá wọn wọ́n mọ̀ pé ti síta lérí àní àwọn olè tọrọ nǹkan jẹ fún àwọn owó ìyá wọn ni wọ́n ń ṣọ́yìn sáwọn ọmọ yẹn owó pàkò mọ́ sẹ́ni yẹn ọdún kan ò ní kò ní mọ́ dúpẹ́ táyẹ̀ bá níta olóore nínú èlò ló fún 20,000 gbogbo omi ọ̀pọ̀lọpọ̀ èé mọ̀ ó sàmọ̀ ronú ńláńláńlá èé tó wà lọ́wọ́ ẹ̀ tó kéré yẹn àwọn kan wà tó jẹ́ pé lọ́dọ̀ tí wọn kò kéré ó tóbi I used to say this all the time ó dàbí èèyàn fẹ́ jẹun láwọn ìlú ńláńlá bí Àbújá bí Èkó oúnjẹ tó fẹ́ jẹ bí 3,000 naira wọ́n ní ní bí èèyàn mẹ́wàá bí 3,000 jẹun 3,000 divided by 10 is what 300 naira lọ dákọ ẹ̀kọ́ 200 naira àkàrà 100 naira àwọn èèyàn ń rà mọ́ orí wọn kìí pé wọ́n sọ fún mi nílé ẹlẹ́kọ̀ọ́ in fact about two weeks ago lẹ́gbẹ̀ẹ́ mọ́sí wa ní ìgbẹ̀mọ́ sí lọ́ọ̀bẹ̀ ẹ̀kọ́ tẹ́ dá fún ẹ̀yìn mọ̀mọ́ èlò ni ó dẹ̀ kún igbá yóò ní 200 naira ni àkàrà dẹ̀ jẹ́ 50-50 naira àkàrà méjì ẹnìyàn ò rónú ṣùgbọ́n nìkan fẹ́ fi 3000 jẹun ó mìíràn pé òun fíìdì èèyàn ó kéré jù èèyàn mẹ́wàá èèyàn márùn ló fíìdì tí wọ́n yó tàbẹ̀ẹ̀sọ́ pé wọ́n dá ẹ̀kọ́ 200 naira yẹn yóò yàn tó ró kún rọ́bà yẹn èèyàn wá ra àkàrà 300 naira sí àkàrà mẹ́fà which is what 500 naira mọ́ṣáláṣí wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ bọ́ sọ ó ti bọ́ èèyàn mélòó one two three four five six wọ́n wàá kọ́lẹ̀ kó fún èèyàn mẹ́fà lóúnjẹ ṣùgbọ́n bí tó ti fún èèyàn three thousand tẹ́lẹ̀ kó ṣoṣo jẹun wọ́n kọ́lẹ̀ pé o fẹ́ nìkan lóúnjẹ ẹni ìmọ̀ bóyá gẹ́ẹ̀sì kí ni ìyàtọ̀ ẹ̀ àwọn mẹ́fà ló ń ṣàdúrà fún ẹ bí 500 naira per meal èèyàn mẹ́fà wá ń ṣàdúrà fún three thousand naira per meal ẹnìkan ṣàdúrà fún àdúrà èèyàn mẹ́fà àtàdúrà ẹnìkan ìwó ló pọ̀ jù ó ń 3000 yẹn ọ̀tún wá láìpì ẹ̀ torí pé ò fáìs kìrìmù sí fún torí láìpù jẹ ó yẹ kó ice cream kan sí oúnjẹ tó bá jẹ tán àwọn eléyìí rí ice cream mú sí ìná àpà ètò òun ẹ̀rọ ice cream ó fò òyìn ra gàrí òun rẹ̀ pàṣí so many of our, of our people ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa tí wọ́n wà nílùú tí èsì ìlú tá a wà àti kìí ṣe rúkà gbogbo ìlú káàkiri àwọn èèyàn tí ó kò lọ́yọ́ ti tọ̀ṣun àwọn tó wá láti èjìgbò tó wá láti ìfẹ̀ ọ̀dàn tó wá láti àwọn ìlú míì tó jẹ́ abúlé mi ìfẹ́ gbà tí mo ti wá sa abúlé mi ìfẹ́ dákọ̀ ìlú mọ́ torígó ni wọ́n lábúlé ní ìlú wa tó ní dárúkọ àwọn ìlú kan wà tí mo mọ̀ díà interior wọ́n wọnú tí bá dárúkọ mí gan ẹ̀gbọ́ rí lọ́yọ́ state lọ́ṣun food cheap àwọn ọmọdé lọ́mọ tó wà lẹ́kọ̀ọ́ yóò a máa ronújọ́ tó fẹ́ 25,000 tá ló rán ẹ̀ṣẹ́ that 5,000 with you is enough to feed people the only thing ni pé kó wá ẹn tó jẹ́ àfáà súnmọ̀ ń bẹ̀ yẹn tọ́rọ̀ yé tí ó bọ̀ ṣe bó ṣe yẹ kó ṣe kó o sì fọkàn tán torí ahun èé fọkàn tán yàn sọlọ́run ó ṣàánú barzak ẹniyàn ti wá fẹ́ lọ tó wá ní fa asọ́dakọ́ wà á kún nínú sọ̀ní kò dẹ̀ni rí ọlọ́run wá ní wà lẹ́yìn àkìrọ̀lọ́ onẹ́sán ìgbàjá àjálùwà ọlọ́run ò nílò ẹ̀ nìkan lára nígbàtí àsìkò rẹ̀ bá tó ìyẹn tọ́jọ́ kú ẹ̀ bá ti dé wallahu khabirun bima ta'malun ọlọ́run ohun mìíràn tí ìgbà tí mo wà ń bàdì àwa táà nígbà yìí abájí lọ ra túwó wọ́n ní ẹran owó ní àní jòló ẹmọ tí ó ń pè ń jòló ọ̀rá ọ̀rẹ́ ẹ̀rọ egungun àwọn egun Ìbàdàn ìlú kan ní tẹ́gbé ní ìwámọ̀ ní ìsìn o ó gbé ayé tó bá rẹ̀ ran àwọn kan wà tí ò lẹ́rin omi ọbẹ̀ wà ta fàámu ọkùnrin pé òun náà gbẹ̀gìrì ni wọ́n fi sí gbẹ̀gìrì yẹn lómi dáadáa ní òbọ̀ bú sí tí ó so yá ẹ fi gbẹ̀gìrì tí ó wọ́n bọ̀ bú sí torí omi ó ṣàn lọ́tọ̀ báyìí èyàn wà lọ tẹ̀bá ńlé èyàn wà túwó díẹ̀ ẹ̀bà yẹn lè yóò tó fi gbẹ̀gìrì yẹn jẹ the point I'm making ni pé aláti look down sógbó àwọn táà máa rò pé à ní tó yẹn àwọn táà lè ṣe fún sí wà àwa la wá wọn káwàlá wà mọ̀ so bẹ̀rẹ̀ sí mọ̀ yí ẹ̀rùn gẹ́ ìlú àtòrú <laughs> mọ̀ jẹ́ kájọ mọ́ wá wọn kiri látòmí kọ́lọ́run ṣàánú wa ẹjẹ́ àtẹ̀síwájú ṣékì sẹ́mìn wọ́n á ní wàá mọ̀ mọ́rànlá tó láàfihàn ìpele ti ọjọ́ kẹyìn fàíyá gọ́ọ́yà tulimọ̀rọ̀ ọ̀hìn tọ́jọ́ ọ̀kẹ́ ìyẹn wọ́n lò ń gangan ní àfisùn gbogbo kíni o gbogbo àwọn ìpele tá ti ń bá bọ̀ gbàtàkì tó fi mú wa dé lóyún tàbídá ibi tá ń lọ gangan lọ́jọ́ ọ̀kẹ́ gbogbo àwọn ibi tá ń lọ tá ti ń bọ̀ yẹn ibùsọ̀ lásán ni wọ́n they are just rest stations ó dàbí ìgbà tẹ́lẹ̀ ní twice wọ́n ló ní eh, stopover dẹ́kì ní kan tún wà tí wọ́n tún pè ní méjì ní méjì ṣáà ní flight yẹn tí ẹ bá lọ so ẹlẹ́dẹ́ndì kan jẹ́ pé airport lẹ́wà wọ́n bí one hour two hour wọ́n tún ti kó yí sínú plane yẹn sí lọ connecting flight good sani connecting flight ẹlòmí connecting flight ló ní láyé àti kàánà ń gbà ṣe ìgbùsẹ́ ní ìmú ayà wà ní ṣọ́tù gbùmí pé ọlọ́run ó kù kéèké wọ́n tẹ́kì connecting flight ni wọ́n tó ti lọ àwọn kan stop ogun á ní stop over wọ́n á ṣe bí ẹlú yẹn àwọn gan tó lè pè tàn lú yẹn tó dàbí ìgbà tí wọ́n lọ mọ́kà lọ́dún kan àwádó ń kọ́tọ̀ awọnú ìlú ibẹ̀ lálọ́sùn mo gbogbo àmì tó báyìí ní kàtà sí rí kọ́tọ̀ stop over ní ibi tí mò ń lọ ọ̀tọ̀ so àwọn kan ní stop over láyé àwọn tẹ́mi wọ́n gùn yẹn àwọn tọ́pù bàrí tí wọ́n gbogbo bí bá ń lọ yẹn gan ẹ́ o ní ọjọ́ kẹyìn tí ó kọ́lọ̀ ń kó ṣàánú wa wà ní háyà tó rọ̀ ó ní ìkángun tàbí òpin ìrìn àjò ó ní kí ni òpin ìrìn àjò kọ́lá ọlọ́run ọba àlékè ọlá ó sọ lẹ́yìn ìgbà tó ti sọ àwọn ìpele ìpele yìí ìrìn àjò fún wa nínú suratul mu'minun náà sura 23 náà ni wọ́n ní ayẹ̀ ẹlẹ́ẹ̀kẹ́ẹ̀dógún sí ayẹ̀ ẹlẹ́ẹ̀kẹrìndínlógún sura 23 ayah 15 and 16 ìlọ́lọ́run sọ ń bẹ̀ ò àfáà ní ẹ̀rọ̀pá káyà 14 nígbàtọ́lọ́run sọ thumma khalaqna nutfa adá eh, alàkọ́ asán àtọ̀ di ẹ̀jẹ̀ kíkí tí a tún lè pè ní ẹ̀jẹ̀ dídì fákọ̀lá kanlẹ̀ alàkọ́ta mọ́tọ̀gọ́ aṣọ ẹ̀jẹ̀ dídì di bá ṣe ẹran fákọ̀lá kanlẹ̀ mọ́tọ̀gọ́ta ìdọ́ọ́mọ́ aṣọ bá ṣe ẹran aṣọ di eegun fákàtà ọ́nàlẹ̀ ìdọ́ọ́mọ́ láhẹ́mẹ́ awá fi fata fatabarakallahu ahsanu liqaliki ah ibukuni fun allah ahsan en to dara julo ninu awon qaliki awon ti si seda bo gbe no tafsir ala yo po lori e o olowa ni to ma aya ta lo gangan ni leyin ye innakum ba'da dalika lamayitun eti dede di waye leyin na e wa pada di oku thumma innakum yawmal qiyamati tub'athun lẹ́yìn náà ẹ̀yin tẹ́ ti dòkú yẹn lóòjọ́ gbéǹde a ó wà gbé yín dìde lóòjọ́ àjíǹde yẹn a gbé yín dìde wọ́n ní wàkọ́ọ̀lù rahimahullah ọ̀rọ̀ tí sheik islam tẹ̀míyà sọ pé alìmánu bí kulli ma akhbara bí nabiyyu sallallahu alaihi wa sallam mimma yakunu ba'da kullu hadha dakhilun fil iman bi yawmil akhir ṣe ìsìláàmù ní ti ẹmí yá nọ́rọ̀ tí wọ́n ní àlàkídá tó wà sí tíyà wọ́n ní ìgbàgbọ́ àkórí ọ̀rọ̀ tí wọ́n fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ wọn ni pé ìgbàgbọ́ pẹ̀lú gbogbo nǹkan tánàbí fún wa ní ìrú ẹ̀ nínú àwọn nǹkan tí ó ṣẹlẹ̀ lẹ́yìn ikú Hùsẹ́nì ni wọ́n ń sàlàyé ní kúlù ada gbogbo nǹkan tí ó ṣẹlẹ̀ lẹ́yìn ikú yìí dáàkì ló ń fìlì yìí máa ní fìlì yàwó mi láàfin ó kó sínú ìnígbàgbọ́ pẹ̀lú ọjọ́ ìkẹyìn wà dáálíkalẹ̀ annàlè ìsánà ìdàmẹ́ta dákọlá fìlìyà omìlì ààfì wà lè háàdà yùkọl mẹ́mẹ́ta kọ́mọ̀t kìyà mọ́tukù fàkúlù mẹ́ yakúnù bájẹ̀lì mọ́tí fa iná omìnà lè yà omìlì ààfì wọ́n ní ìdí ni ẹ tó jẹ́ kí ọmọ èèyàn tó bá ti gbéǹde tí ẹ ti dé ẹ̀rí pé yìí kọ́ọ̀lù ló lò torí tí hadith lọ̀rọ̀ yẹn mọ̀ náà sá kọ̀díkọ́ mẹ́tìkìyà mẹ́tìkù ẹ ń bá kú gbéǹde rẹ̀ ti dé ṣùgbọ́n hadith yẹn ò lálàáfíà orí bàbá òfin mú wá lọ́rọ̀ hadith tó fi ní yìí kọ́ọ̀lù bí ni kò ìdá nígbà náà ma akọrọ̀bù lè yẹ́ òmìnir ààfẹ́ lánàá laysa baynana wa baynahu illa an yamuta al-insan thumma yadkhulu fi yawm al-akhir alladhi laysa fihi illa al-jazaa' ala al-'amal ẹ̀rí ọjọ́ tó súnmọ́ wa ọjọ́ kan kò sí láàrin wa àtọjọ́ náà nǹkan yọkan ló dígàgá láàrin àwa àtọjọ́ kan kí ni nǹkan náà so ọjọ́ yẹn súnmọ́ wa ṣùgbọ́n nǹkan ló kàn blọ́ọ̀kì wa báyìí tó dí gàgà fún wa ó ní kú tẹ́yàn bá ti lè kú báyìí ìlà àǹjà mútàlìjà fún mayá dékòrò fìlẹ̀ ẹ̀ọ́mìlẹ̀ àkìrì lẹ́bì lẹ́ìsà tí ìlà ìjàzà alẹ́lẹ̀ àmì yóò wà kó sọ́jọ́ ọ̀gbẹ́ni èyí tó ṣe ọjọ́ kan èyí tó ṣe pé kò sí nǹkan kan bẹ̀ ju ẹ̀san gbígbà lórí iṣẹ́ ta gbélé ayé ṣe lọ wàlìhádà yẹ́ jìbò àlẹ́ ìnà àmì tẹ́dìyà lìhábì ànọ́kùtọ̀ ìdí ni tó fi dọ̀rọ̀ yàn fún kó wá ìyẹn pé gbogbo wa láti ṣàkíyèsí àwọn àmì àwọn kókó ọ̀rọ̀ yìí anọ́kùtọ̀ point point kókó ẹ̀rì pé bàbá kọ nǹkan náà lẹ́ta bá ṣe point kókó ni ó yàtọ̀ sí láì kókó ọ̀rọ̀ ta ti ń sọ ẹ̀wọ́n ní ká mójútó ó de ọ̀rọ̀ yẹn ká mójútó ká fọ́skìr ayú alìhìnsàn ọmọ ènìyàn ronú tajid annaka ala kọtọrì tó bá lè ronú dáadáa wà mọ̀ pé inú ewu ló wà lè anna lè mọ́ta lẹ́ìsàláwò ajalò ma'alúmùn ìdánà torí pé ikú àsìkò táàmà tí ó dé ò sí lọ́dọ̀

kó má dìde lórí àga ọmọ láíláí wọ́n gbé kó mẹ́ wákọ̀dí yàná múlì ìsánú aláfirọ́ṣì yìí wàlàkínà uyúhùmọ̀lù min firọ́ṣì yìí làfàríre gọ́fìlì ẹlòmí ó sùn sórí bẹ́ẹ̀dì ẹ̀ ṣùgbọ́n àtórí bẹ́ẹ̀dì yẹn ni wọ́n ti gbé lọ ananta iza fúrùsọ́tà umùrí bí tọ́ọ̀bá ti lọ́lọ́ ìtààlà àfáà ní ọ̀rọ̀ táa sọ yìí kú sọ́dọ̀ ọ̀rọ̀ èèyàn fún wa o ká lo àǹfààní to use the opportunity àǹfààní ìṣẹ̀mí táwa ní ká lò fún ìrònú pìwàdà lọ sọ́dọ̀ ọlọ́run wà ń yakú náà lè ìsánú dá ìmọ̀ ń yẹ stasham يستشعر بأنه تائب إلى الله وراجع ومنيب حتى يأتيه لأجل وهو على خير ما يرام wọ́n ní kọ́mọ èèyàn ní gbogbo ìgbà gbogbo àsìkò gbogbo wákàtí kó máa wà ní ìfura ìfura mọ̀ wípé kó máa mọ̀ pé òun gbogbo ìgbà lòun máa ronú pìwàdà lọ́ọ̀dọ̀ Ọlọ́run gbogbo ìgbà ló máa ń ṣẹ́rí padà lọ sọ́dọ̀ ọlọ́run títí tó yẹ pé tásìkò ogun bá tó yóò bá lórí dáadáa dáadáa ìtí kìíní tá a èèyàn ó wà tí ẹ bá ti ń ronú gbogbo ìgbà lóòótọ́ kó pọ̀ lẹ́nu wa òrojú ẹ̀wò tí ẹ bá kú lásìkò sí ẹ̀kọ́ ní ṣáṣàkúlà sí ṣáṣàkúlà yẹn ìbẹ̀rù ló mú yàn wí bẹ́ẹ̀ ẹni tí ò bá níbẹ̀rù ọlọ́ni ewó tó lásàkúlà ṣojú ẹ̀wà ríwó kòwòkò lóòtọ́ àwọn ẹ̀mí tọ́lọ̀ pani láti àbú ṣùgbọ́n ẹ̀mí tó tó lọ́mọ̀tánù mẹ́ta fúnlá foríjì ní ìyẹn ní kéni láàkọ́kọ́ sí mú بيوم القيامة ولا أقسم بالنفس اللوامة ẹ̀mí tó búra ẹ̀ tó bá ti ṣe náà yóò búra ẹ̀ káàkì ni mo ṣe lè fún báyìí ọlọ́run kàforíjì fún mi ọkẹwọ̀n tó ní ìbálẹ̀ sódíé tó bá lọ kú lásìkò yẹn ó kú lẹ́ni tó ń bẹ̀rù ọlọ́run tó ń páyà àwọn afáà nínú àbàmí nítorí báwọn ànábí ọlọ́run pọ̀ mẹ́ ànábí dẹ̀ sọ pé èèmọ̀ ṣẹlẹ̀ nígbà àwọn àwọn ìmọ̀ ìmọ̀ ó kọ ó sọ àsọtẹ́lẹ̀ tó tó kú ẹ̀yin èèyàn ni ò tóun bá ti kú o ẹ sin òun sínú o ẹ kankan ẹjọ́ òun nínú ni wá jẹ́ kí egun ó ṣẹ́kù o ẹjọ́ òun ṣe egbòtegbo kó dérú eérú yẹn mọ́ kò sójú kan o àwọn kan ẹjọ́ ó bá tẹ́gùn lọ àwọn kan ẹlọ ọ̀dà sómi kú fán káàkiri anábì sọ̀lọ́lá alẹ́wàsílámi bẹ́ẹ̀ ni wọ́n ṣe nígbà ìgbà tí wọ́n gbogbo eérú ẹ̀ tó bá tẹ́gùn lọ tó lọ ní omi lọ tán ọlọ́run wá ní ẹ mọ̀lẹ́kà ọlọ́run wá ń béèrè lọ́wọ́ rẹ̀ pé èé ṣe tó ti ṣe sọrú nǹkan bá wọn orí ìbẹ̀rù ìyà rẹ̀ pé wọ́n ní ìyà ń bẹ̀ yẹn wọ náà yẹn fẹ́ wọ iná yẹn òun wá pé nígbà tó tí ò bá ti sí anything wọ torí pé wọ́n kò ní jẹ́

ọlọ́run ọba èrò rò kò burú kò lè máa wóṣẹ́ ọwọ́ rẹ̀ kó bàjẹ́ in tí òjò wọ́n gangan ló ń sọ yìí wàfí ágùsì kó má fàdá tó sì rò lọ́dọ̀ sí wa dùn tàbí mọ́ ní màmá ẹ̀kùn ẹlẹ́gbọ́n ọlọ́pàá orí ẹ̀ ò lè mú mi òun ọlọ́pàá ló pé kí ní fìlà rádáadáa owó tẹ̀kàn fi ń dẹ́rù bá yìnrán kí kò sí tẹ́ ṣe àwọn wà fi iye pé ìbáwọn ó ṣe ìbẹ̀ wà lè láì mọ́sàlùlẹ̀ ààlẹ́ àpèjúwe tó ga jù títà ní o ọba ni ọlọ́run ó fún alágbọ̀yé ọ̀rọ̀ fún wa gbogbo inni tuptu ilayk inni tuptu ilayk mo ṣẹ́rí padà sódò mo wà fún mo wà fún lọ́wọ́ ẹ̀gbọ́ bí àdúrà nábì Ibrahim tó sọ pé nígbà tí ànábì Ibrahim parí Kaaba tó kọ tán ó ní Rabbana taqabbal minna innaka antas sami'ul alim tí a kó sọ bẹ́ ó ní olúwa wa gba iṣẹ́ yìí lọ́wọ́ wa ìnáka sàmì ìrìnlẹ̀ alẹ́ ìwọ́ lólùgbọ́ olùmọ̀ rọ̀pùwàjì alìnà musulmẹ́ni lákàwà min dorí yàtìnà ummata muslimata lákàwà wàárínà manasikana wà túbọ̀ alẹ́ ìná ìfimọ̀lọ́nà ó oni waji alìnà ṣe wá ní mùsùlùmí lákàtà ìpé Ibrahim àtọ́mẹ̀ ló ṣiṣẹ́ tálọ́mọ náà Ismail tí àwa méjèèjì ní olùgbà àfà fún rẹ̀ Ọlọ́run wà ní ìdòríyá tìǹà àtàwọn ọ̀rọ̀mọdọ́ wa ma wa umọ̀tán ṣe wọ́n ní ìjọ kan mùsùlùmọ̀tán tí ó juwọ́ jùsẹ̀ sílẹ̀ fún rẹ̀ Ọlọ́run ọba lákà wà rí ìnàmẹ̀nà síkànà àwọn ibùdó iṣẹ́ ájì wọ́n ti lọ ájì ń sìn tó bá ti di ọjọ́ kẹjọ yàó mú tàrwìyà ó àwọn alálàájí ara tí wọ́n wà sọ pé labbaika Allahumma hajjan mo jẹ́ pẹ̀ ìpèrè ọlọ́run ẹlẹ́dà mi o fún hajji wọ́n wà máa lọ sí Mínà ibùdó kan nìyẹn mú ọjọ́ kẹjọ oṣù yẹn wọ́n jókòó sí wọ́n ó sùn síbẹ̀ tó bá ti wọ́n di àárọ̀ wọ́n ó kì súbò wọ́n wà jẹ́ kó rùn jáde ìṣirọ́ wọ́n ń gbéra ó dìbò ó di mìíràn ó di àrọ̀fà ọjọ́ yẹn ni yẹ́ àrọ̀fà ààyè táàlọ yẹn ni àrọ̀fà tàbátíwá débẹ̀ wọ́n wà ń bẹ̀ ẹ́ àlìwòkúùfù wọ́n dùn síbẹ̀ yẹn títí wo. ìgbà tó òrùn bá wọ̀ wọ́n ó kì zoro wọ́n ó sì asiri ní kọ́sùrù ni wọ́n ó kì wọ́n ó sì kì papọ̀ ní kọ́sùrùn wọ̀jámọ̀ á bí ọmọ tẹ́yìn ni ọmọ méjì wọ́n a máa bẹ̀ẹ́lẹ̀ wọ́n máa ṣàdọ́ pẹ̀lú ìjá àti lé ní ṣe ń mú àti kan wà before the nine today is 29 ká monday ni 1 kásọpọ̀lá ní 1 1 2 3 4 5 6 ah 7 yes ah a jẹ́ pé sunday yẹn a lọ bọ́ sí ìjọ àràfà gangan eh, tó bá dẹ̀ a jẹ́ pé ọ̀túnla ni yóò jẹ́ pé monday ló máa bọ́ sí padà well no problem máa sàwọn àlàyé díẹ̀ tó bá bí bóyá bí on fifth of eh? ẹ sọ̀rọ̀ mi mọ́ mo ní ni one which is Monday Tuesday two Wednesday three Thursday four Friday five Saturday six Sunday seven oh nine oh seven nine ah very good very very good kò bá àjọ́ la kò bá àjọ́ tó la a máa èdè before àrùfà á lè ṣàlàyé fún wa kí ló yẹ ká ṣe lọ́jọ́ àràfà yìí a ti mísì ní àwọn ọdún tó ti pọ̀ sẹ́yìn táwọn òbí wa ti bí wa tọ́lọ̀bá ní sàwọn òsì bí wa lẹ́sàn dáadáa ẹ mọ̀ dí àkọ́kọ́ tọ́lọ́ka fi ní kọ́lọ̀ sọmọ lẹ́sàn dáadáa ẹ́ wọ́n bí wa sílé Islam ẹlòmí wa ní òun gba Islam òun ìṣe Muslim à dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run fìlà kíní ẹ̀rẹ̀ ló mọ̀ ẹ́ ṣíkóṣíkó lórí tó gbẹ tí ó ṣí olóòrùn ṣe bí àjẹ́ tó jò pa torí bó ṣe wéṣìn náà ló mú ń bẹ̀ yìí àfáà ní àlùfáà tó so kọ́là mọ́rùn ni ò bá dà ọlọ́ọ̀sà tó adúgbẹ́gbọ́n dẹ̀ bí wá sí ìfà àmọ́ àwọn àràfá tó tó yẹ ká ti ṣe torí pé kò yé wa àmọ́ ó dàbí ọ̀rọ̀ tí mo ń sọ láàárọ̀ yìí mọ́ṣáláṣí ni mo ti sọ̀rọ̀ àmà bí abọ̀ mọ́dà wọn náà wà lẹ́yìn àtún wá dúró sọ̀rọ̀ gan wíjà dídín record spoke for more than one hour again pé ọ̀rọ̀ ọjọ́ mẹ́sàn-án àkọ́kọ́ ní mẹ́wàá àkọ́kọ́ náà sì lè hijab ní láti kékeré tí mo ti gbọ́njú school muslim mo lọ aud mo lọ azarde gbogbo orin oríṣiríṣi ni wọ́n kọ́ wa ẹ̀sìn oríṣiríṣi wọ́n kọ́ wa títí tí mo fi jáde mo lọ lé kéwú mo fi jáde fún gbọ́ rí àgbọ́ lẹ́nu àfá kankan àgbọ́ ń a máa ń lọ ètò àmọ́ gbọ́ngbà náà ni àlàrùbá kọ́kọ́rọ́ tẹ́ẹ̀ nígbà lárùbá kọ́kọ́rọ́ rí ajọ́bẹ̀mí tí wọ́n ké mi rí inú tí àlàrùbá kọ́kọ́rọ́ dà àwọn nǹkan káyókáyó ọjọ́ kẹsàn-án àti kí lànábì ní ká fi ṣe ká fi gbààwẹ̀ wọ́n níjọ́ yẹn àgbò pa nígbà léyá kákó ẹsẹ̀ rẹ̀ pamọ́ so tó bá jíjọ́ yẹn á wá sí wọ́n yí láta ọjọ́ káyékáyé àwọn tó bá dàgbà díẹ̀ ní wa wọ́n tó máa ń tanná iná ọlọ́run kìí jólé wọ́n máa tanná láyé so káyókáyó làmọ́ ó wá dànù síra ẹ ìwọ tó fi ń bínú tó ń lágbárí fọ́kọ̀ ẹ láti jẹ́ ìpara rẹ̀ ò yá ó ṣe menstruation ẹ̀jà ládà kankan òde orílẹ̀ fọ́kọ̀ ẹbí ẹni pọ́ ṣe menstruation ọkọ́ sà ń ṣọ́ ẹ káwọ́ yẹ kómìnrin ti parí yóò àtúmú pàdì yóò ṣe báyìí lójú ẹ̀ ọkọ́ tó ti padà pé ń ṣe menstruation lọ́wọ́ ẹlòmí ò tó wá rí fọ́kọ̀ ẹ̀bọ̀ yóò máa fọ pátátà yóò máa fọ ọ́ndì ọkọ̀ obìnrin kò ń ṣe menstruation this is so láti first dùlé hijab lọ change method there lọ máa lo pàfúùmù nínú ilé òdodo ni torí bá náà bí ní wà fi búdé àdíkò sọ́dàtọ̀ nínú ìbálòpọ̀ ọkọ láya yín tẹ̀ ń ṣe yẹn àmọ́ nǹkan pẹ̀ ń torí àánú ànábì dẹ̀ sọ pé mọ́ min àyà mi àmàlù sọ́ọ̀lì fi ha khairu min àbíl àyà mi kò sí iṣẹ́ olóore tẹ́ lè ṣe ní ọjọ́ mìíràn ọjọ́ ọlẹ́ ayé tí Ọlọ́run lè nífẹ̀ẹ́ sí iṣẹ́ náà tó ìtẹ́ ṣe ní àwọn ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ yìí ẹlẹ́ẹ̀kejì ẹ̀sán tẹ́ gbà lórí iṣẹ́ yẹn láwọn ọjọ́ bíi kò lè tó ìtẹ́ gbà láwọn ọjọ́ mẹ́wàá yìí bẹ́ẹ̀ni báwo jagun sójú ọ̀nà àná mi ò bá jagun sójú ọ̀nà má dàrí ò ní tó tẹ́ni yẹn ẹgbẹ́ Assalamu alaikum umu wa alaikum salam ṣẹ́ṣẹ́ rẹ̀ ní sálámù mo béèrè ìjẹ́ṣẹ́ rẹ̀ ní àbíjẹ́ burúkú iṣẹ́ rẹ̀ ní ládá tó gbà lórí pé sálámù sí mùsùlùmí yẹn pẹ̀lú pé ìmọ̀ náà wà sí sábà pẹ̀lú gbàgbọ́ pé ẹ̀sìn wa ló ní ká sálámù àti ìnírètí tẹ̀sán tá gbà ń bẹ̀ ládá tó gbà lórí rẹ̀ láwọn ọjọ́ mẹ́sàn-án àkọ́kọ́ yẹn ju ẹ tó jagun sójú ọ̀nà ọlọ́run lọ àyàtá pé inú ọjọ́ mẹ́wàá náà lòun náà tún ti jagun yẹn ló kù yìí là rọ́jùlù kọ́rọ̀jà bí náà fi wà mẹ́rin afẹ́ tó jáde lé ó jáde láàyè ó kó dúkìá dání tó kó ogun kò sí ètò padà sílé ń bẹ̀ ẹ̀mí ò padà dúkìá tán sàn òun ló lè súnmọ́ tó lè gbàrú ládáyìn ó gbọ́dọ̀ kú sójú ogun yẹn wọn wá gbọ́dọ̀ gbogbo tó kó lọ parí yóò parẹ́ sójú ogun ṣàgbégbò it's not a joke bí àfọ́ ọkọ̀ èèyàn wá bèèyàn ní fọ́n ní àsìkò yẹn fọ́n ni wọ́n ti pé ó báyàn náà àjọṣepọ̀ ànábídẹ̀ ní èèyàn mọ̀ ẹgbà ládá ẹ wo ládá gbogbo wa tó ló ń bọ́ bẹ̀ ẹjà lọ́wọ́ báyìí ní ìníjẹ́ orí mi ó rẹ̀yìn iléyá àsìkò yìí gangan lèèyàn máa ń téyìn ó fi mọ́ ẹ̀pẹ̀ ọkọ àsìkò ìní wà lọ wọ lẹ́gíǹsì nínú yàrá ìbáyẹ ló mọ̀ wá nǹkan tí ó sí lérí abú ẹ̀kìtẹ́ ń bì mo fẹ́ mú ọgbọ́n ló dáfẹ́ dọ́gbẹ́ fọ́ ràbú lẹ́yìn ní abú ẹ̀kìtẹ́ mo ní ká ẹ̀kìtẹ́ ń bì tóun náà bá gbójú sókè tó à yóò ti yé so tí mo ń gbìyànjú láti sọ ní wípé bọ́lọ̀ kó fi wá ṣe kò ń gẹ́ iṣẹ́ olóore sáà náà bí Ibrahim ìdí mo ti yà lọ nìyẹn ó ní àwọn ibùdó ṣe ájì àrí iná mọ̀nà síkà àti ìmọ̀wá tó tó bá kò ní arọ́fà jẹ̀gbẹ́bẹ̀ ládé tóòrùn bá ti wá wọ̀ ìjọ yẹn a ní kí mọ́gídì ní àrọ̀fà àmọ́lọ àìkan tán ní Muzdalifa jìlìbáàbù ìlàṣọ àwọn àwọn àfáà ni Muzdalifa yẹn kìí ṣe àsọdù ààyè kan ni ibẹ̀lẹ̀ yóò wà á sùn sí ibẹ̀lẹ̀ yóò ti kí Maghrib àti shai alimabi tú kí Muzdalifa ẹ̀sùn síbẹ̀ sílẹ̀ bá tún ti wá mọ́ àtòkí ṣúgbì àtún ní wá padà sí nìna àtòjú òun ó yọ àṣẹ̀wà padà sí nìna so ó ní lẹ́yìn náà tàbá dé nìna lọ ju òkò jáwọ́rọ́sùn àkọ́bà a wà lọ ṣe tàwáfù ní fàádọ̀ àtùwà padà sí nìna wàmán ta ajala fi yọ̀mẹ́rin fàlá ìsmà lẹ́yìn wàmán ta ákọ̀rọ̀ límọ̀ ní takọ̀ ẹni bá lọ́jọ́ méjì ọjọ́ àkọ́kọ́ yóò sí mẹ́ o ọlọ́run ní kò sẹ́ṣẹ̀ ń bẹ̀ oṣù ájì ṣùgbọ́n ń bá lè rọ́jú kó lọ́jọ́ mẹ́ta mìíràn tí days lẹ́yẹ fún àwọn tó bá bẹ̀rù ọlọ́run ẹ́sì mọ̀ èmi ń fọ́ 4 days mo lọ gbogbo ṣùgbọ́n àyẹ̀yàn kéèrà ní pé èyàn sí nàìjíríà ẹ̀rọ ọmọ bàyàn kéṣe gbọmọgbọmọ ní gbé wa ń dáhùn kí nábọ̀ ní mú ẹ̀ torí pé yóò ti dá ó kò tẹ́ǹtì yìí ni ìwọ nìkan ló kù mẹ́ in fact 2007 èyí mo ṣe 2017 that was the last last hajj tí mo lọ nìyẹn mo lọ 16 mo kọ́ lọ 2013 16 17 yẹn a ń láti kó lọ sí mọ́jídù khaif kò sí èèyàn kankan lórí àwa àwa lọ jókòó sí khaif mọ́sílájú tàbí ní kò dé ní àádọ́rin àwọn àmẹ́bí ọlọ́run tó kírun bẹ́ẹ̀ nothing less than seventy messenger of Allah ló ti yan nọ́fìlà bẹ́ẹ̀ ó mọ̀ fí wọ́n bẹ̀rẹ̀ àwọn christian ní láwọn lọ Jerusalem ìtàn wo ni wọ́n fẹ́ rí sọ mọ́sálásí tó wà ní ẹgbẹ́ tó ṣe kàábà o kò jìnà síbi tá a ti ń sọ̀kò yẹn anábì ní ibí yìí o àwọn òjíṣẹ́ ọlọ́run òjíṣẹ́ ọlọ́run tẹ̀ ń kà yẹn táwọn kiri yóò ń kà yẹn kò dín ní seventy of them tó ti wá kí wọ́n bí rí ibẹ̀ lákó lọ́ta lọ bí ó sì kàtó wá padà lọ mọ́ka so what I am saying in essence ní wọ́n gbìyànjú láti sọ ní pé ibùdó yẹn nìwọ̀n yẹn iṣẹ́ yẹn nìyẹn wà túbọ̀ àlẹ́ ìnà dàrúdúkú wà dára ṣé kìrìsẹ́nì tí wọ́n wá ń ka síra àwọn èyí nínú tẹ̀sírì àyà yẹn gangan tẹ̀sírì

I think we are going to stop here. Tó bá ti wá di ìjókòó tí ń bọ̀ inṣáàlá, ààbọ̀ sí fayu'minuna bi fitnatil qabri wa bi adhabil qabri wa na'imihi. Àwọn onígbàgbọ́ òdodo alìsúnnà, wọ́n nígbàgbọ́ nínú fìtínà sàárè, ìyà sàárè àti ìdẹ̀ra tó wà ń bẹ̀. A máa ṣàlàyé ìyẹn lọ. Ọlọ́run kó fún alágbòyọ́rọ̀ rẹ̀. Náà ní àárọ̀ yìí tàbí ní ọwọ́ àfẹ̀rẹ̀ mọ́jú lónìí ọ̀kan nínú àwọn ọmọ ìyá ó sẹ́ndì kí lórúkọ rẹ̀ jẹ́ pdf tíra ìwé closer than damage ó sẹ́ndì ẹ̀ sí mo wá dá lóde mo wá bí pé ṣé ti má sẹ́ndì ẹ̀ sí àwọn platform yòókù ṣé wọ́n lè rí dáa ni wọ́n download ẹ̀ ẹ̀ okay mo wá sẹ́ndì ẹ̀ sí gbogbo platform mo sẹ́ndì ẹ̀ ti eh, female forum for mudir yẹn mo sẹ́ndì ẹ̀ sọ àwa táà níwèé yìí closer than a garment tọ́lọ̀ ní ká ní android phone lọ́wọ́ ẹ máa rí náà you can free data ló kàn máa jẹ mi ò dẹ̀rù kó lè jẹ mi ìmọ̀ bóyó tó wá ń so ẹ kàn download So by saying you can be reading, you bring it, you check it, or when you get home, you read it. Chapter Kilade, ẹnìkan rán wa létí. Chapter ẹlẹ́ẹ̀kẹta, chapter 3. We are in chapter 3 now. Now page 32, Abi? òǹlàdé other actions à ń sọ̀rọ̀ nípa ẹni tó ní ẹ̀yìn jẹ́nẹ́bà lára tó wá jù náà àwọn kí ló lè ṣe a ló lè ké Quran ó lè jẹun ó lè mu kìí sọ tí o ó lè sùn kó wá jí kó tún wẹ̀ ẹlẹ́mìíràn tó wá kú lójú oorun kọ́ wọn ó wọ́n ó wẹ̀ tẹ́lẹ̀ náà in tí ó fojú hàn tí ẹn tó ní jẹ́nẹ́bà lára ò lè ṣe o ni kó kírun kò lè torí pé tàwáàfù gan irun ni ànábì ló sọ bẹ́ẹ̀ sọ láàrin ọ̀tá àyàfi pé ìgbàláàyè wà fún wa láti sọ̀rọ̀ ní tàwáàfù to perform yára láti kéyàn tètè wẹ ìwẹ̀ angels abandonment títakétí àwọn màláíkà one should rush to end one state of janaba tó ń ti pẹ̀lú bá sọ lókè yẹ bá lè sùn yẹn wọ́n lè yẹ kí a kánjú láti wẹ̀ janaba and avoid allowing it to continue for an extended amount of time ká sì jìnnà sí ká jẹ́ kí janaba máa wà lára wa fún ìgbà pípẹ́ A person in a constant state of janaba denies himself or injures company and protection. Ẹni tó wà nínú janaba fásitì tó pẹ́ yẹn, ó ti pàdánù ìrọkìríká àti ìdáàbòbò àwọn màláíkà fún àsìkò yẹn. Ibn Abbas, Allah ta'ala anhu reported that the last messenger said, Thalathatun, la taqrabuhumul malaika alìjúnú wàsàkìrán wàlìmùtàdọ́mìhú bilkholuk. There are three individuals whom the angels do not approach. A Juno, a drunk person, and a man who wears kholuk. Kholuk is a yellowish or reddish mixed perfume made from saffron and other perfumes anábì ní àwọn mẹ́ta kan ń bẹ látàkọ́rọ̀bù húmúlì mẹ̀lẹ́kà mẹ̀lẹ́kà ò ní súnmọ́ wọn o àlìjúnù ẹn tó ní jẹ́nàbà lára wọ́sàkìrọ̀n ẹn tó ti mú tí yó ẹn tó wà ní ìfún ríra ọtí wà ní mọ̀tàdọ́ mẹ́kú bèlẹ̀kọ̀lù ọ̀dọ̀ bí mi ò mọ́ lè fi kìíní ṣùgbọ́n igi ìran igi kan ní tí wọ́n máa ń dà pé lọ́dọ̀ wá bí a ní igi ẹ̀lú àbí tí wọ́n fi máa ń ṣe kí náà máa ń fẹ́ gbìyànjú ṣe ṣí ò lẹ́mọ́ fi ń ṣe kí ní ṣe dáì wọ́n máa fi ń ṣe àárọ̀ àbí wọ́n tún máa fi ń dákẹ́ ẹ̀lú yẹn wọ́n fi ń ṣe àárọ̀ náà ní ìmọ̀ ń gbìyànjú ṣe tí wọ́n kọ́lẹ̀ fi máa ń ṣe kí ní ọwọ́ yẹn náà ewé tí wọ́n máa ń gún tí wọ́n fi máa ń ṣe tẹ́fí ṣe làálì ewé ẹ̀ yàtọ̀ síra kí lórúkọ ewé làálì yẹn Yorùbá làálì náà lẹ́ ń pè ṣé kìí ṣe òní ẹ̀ ẹ̀lú yẹn tá fi ń ṣe wọ́n fi máa ń ṣe aró dáì ewé làálì yẹn náà rí pé tẹ́ bá fi sọ́wọ́ wọn yóò ń English name ti hàn fún àmọ́gi ọ̀hún bóyá àwọn tó bá ṣe botany àbáwọn tó bá ṣe nǹkan bí forestry wọn lè mọ̀ ní ọ̀dẹ̀ tí ìráyì kí n béèrè lọ professor abdulkari àwọn ló lè mọ̀ rú àwọn nǹkan wọ̀nyí so pa ní ọ̀dọ̀ wa lákùngbà ń bí ni so wọ́n ní gi yẹn lóròkóyé àwọn perfume tí wọ́n bá ṣe láàrẹ̀ àwọ̀ rẹ̀ máa fẹ́ ń dàbí àwọ̀ òféèfé yẹ́lò tàbí bí pupa rẹ́súrẹ́sú ní àwọ̀ kí nìmẹ́ tó bá lò tó fi sára àmàlẹ́kà ò ní gígí ni wọ́n ní súnmọ̀ ibnu asir said so obìnrin pé tí wọ́n bá ní jẹ́nàbà lára kó ṣe kí ni kó mọ̀ yára láti wẹ̀ jẹ́nàbà ṣùgbọ́n kì í ṣe wọ̀ fún bóyá orun kùn tí ó lè mọ́ ṣe rẹ̀ léṣe mọ́ lọ kòlápsì rẹ̀ mo rò bó ti yé toró ṣe é ṣe kó èdè ọ̀hánú sáfẹ́ ẹwẹ́ jẹ́nàbà dẹ̀mẹ̀ tó bá fẹ́fẹ́ kọ ní bàtú tó bá ṣubú ọlọ́run ní já ní stroke so it's better you rest wá sinmi ọlọ́run ṣàánú wa pàápàá bóyá ẹni tọ́kọ ẹ̀ tó ti lọ láti oṣù mẹ́ta ló ti rí last bóyá ó lọ bí iṣẹ́ kan abẹ́ni tó ti lọ sí Amẹ́ríkà ó lọ England àbó lọ ṣe kọ́ọ̀sì kan bóyá ó lọ ṣe PhD three years ago ní ẹ ti ríra wọn last fóònù kan ní ọ́n whatsapp call nìkan lẹ̀ ń rí àbẹ́ni tó yẹ pé èyí à kìíní kan já lọ àbámì tó ti lọ ojú ogun wọ́n ti gbé lọ sí sàdúsà tàbí wọ́n ti gbé lọ Niger àbó lọ fún peacekeeping mission ṣe ẹ̀gbẹ́ àmì ìdẹ̀ni ẹ̀ náà mọ́ gbogbo egungun ló lè kókó yìí ó ti máa gbá ah, ìyàwó ìrìn ó dẹ̀rí lójú ogun àwọn kọ̀líkì ẹgbùn tí wọ́n ń dánwò so tó bá dé àlèsọ tó bá lọ rẹ̀ ọ́ wọ́n sọ pé fẹ́ rọ́ọ̀ṣì lọ wẹ̀ nítorí àdìsí yìí o ni wọ́n fi sọ pé kìí ṣe pé lẹ́ṣẹ̀ lè yàn kéèyàn ṣe kí ni sí mi o ìrùgbé ìtàkùn bí sọ pé kéèyàn sì ti lọ wẹ̀ torí àwọn lẹ́kà kó máa di pé wọ́n jìnà sí wò if na three sex oh mo tẹ́ fúnra ní wà ní ó ní kọlu is prohibited because it's a ó nídìí tí wọ́n ti sọ pé kọ̀lùkù tí mò ń júwe bó ṣe yé mi yẹn ni pé obìnrin ló ń lo pàfúùmù yẹn and a junub here probably means one whose habit is not to perform ghusl from janaba ó ní nínú tá a lè sọ ni pé ẹni tí ó ń pè ní oní janaba ẹlẹ́ni tí ó ti di àṣà tàbí ìṣesí rẹ̀ kó má máa wẹ̀ so that most of the time he will be junub tó yẹ sí ọ̀pọ̀lọpọ̀ ọgbà kò ní ìmọ̀ ní jẹ́nàbà lára mi which is an indication of weak faith and evil heart tó ń tọ́ka ìgbàgbọ́ tó lẹ àti ọkàn tó ti ṣe kí ni tó burú therefore nítorí náà the above hadith applies to those who have no concern or interest to end their state of jẹ́nàbà ibn afiri kan náà àbá ló ń ṣàlàyé ó ní ó ń sọ nípa àwọn tí kìí ṣe àkólé kan báwọn òwò ẹ̀jẹ́nàbà nígbàtí wọ́n bá ṣe kí ni tí wọ́n bá ní jẹ́nàbà and not to those who are sometimes overwhelmed by tiredness of sleep. Ó ní àdíìsì yóò kan àwọn tó ṣe pé ó kàn rẹ̀ wọ́n ni, tàbí oorun wá kùn wọ́n ni wọ́n fi sùn. After citing Ibn al-Asir above what Al-Albani added, Sheikh Al-Albani gbà tí ń ṣàlàyé àdíìsì lẹ́yìn tí wọ́n ti mọ́rọ̀ Ibn al-Asir wá tán, mo rò pa àwọn Sheikh Al-Albani, rahimahullah. Síra àwọn tó gbajúmọ̀ jù lọ́dọ̀ wa ní ti fásitọ̀ láti nàbí nínú takbir wa taslim ka annaka taraha the prayer of the messenger is Christ wọ́n translate as English afọ́ àkànnà gbìyànjú bá dẹ̀gbà ni wọ́n translate as Yorùbá mo ti rí rí wọn mọ́ bí tó wà mọ́ ní ìdẹ̀wà ha orúkọ àfọ́ àyẹn sórí wọ́n translate ní Yorùbá Sheikh Albani in addition láti kún it is confirmed that the prophet would go to sleep while he was Junub ó fẹsẹ̀ rinlẹ̀ ó sì fìdí múlẹ̀ wípé ànábì a máa lọ sùn lẹ́ni tí ò sí ìwẹ̀ jẹnàbà and without touching any water kódà kò ní sàlù alákàkà as an established in sọ́yà Daud number two two three gẹ́gẹ́ bóun ti ṣe fìrin lẹ̀ nínú síra ọ̀hún èwo làwọn àdíìsì tó lálàáfíà nínú Abu Dawud zọ́ọ̀ nítorí náà even though it is permissible to rain you know overnight or for a brief duration bó tilẹ̀ jẹ́ wípé ìgbàláàyè ń bẹ kí jẹ́nàbà wà lára wa látàlẹ́ lè ó fi mọ́ pé ọrún ti gbé wa lọ tàbí fún àsìkò díẹ̀ it is far better to rush to perform as explained below ó dá ká ma ọ wẹ jẹ́nàbà ta bá ní lára àwọn àlàyé tí ń bọ̀ di ìjókòó tí ń bọ̀ ọlọ́run fún wa ní agbọ̀yé ọ̀rọ̀ rẹ̀ ọlọ́run lónímọ̀ abẹ́ ọlọ́run lè

Naam. Naam. Mo ti dáwẹ̀ láàárọ̀ yìí o. Ṣé ẹ wo fóònù yìí láàárọ̀ ṣé ní Android? Ẹ ń lò ṣé wà lórí platform. Mo ti dáhùn ẹ, mo ti dáhùn ẹ. Gbogbo platform mo ti ẹ̀ transfer ẹ̀ obìnrin kan ló béèrè lóru. Mo jí, mo bá rí. Ó ní wọ́n sọ pé ọkùnrin tí wọ́n bá fẹ́ pẹ̀rùn léyá. Wọn ò gbọ́dọ̀ gé irun kankan lára àwọn irun orí ní orun àgbọ̀n ní irun tí wọ́n bá ti rí oṣù ìjà tó tún dìjọ́ tí wọ́n bá ti pẹ̀rùn kọjá àwọn obìnrin ń kọ́ táwọn fẹ́ di irun tí wọ́n àwọn bá ń já mo wá dá lóhùn mo ní irun obìnrin tó fẹ́ di irun kó lọ di irun ṣáájú kóṣù yẹn tó dé kó tún dì bí ọjọ́ yẹn bá tún dé náà ìgbà tó lọ di irun èròǹgbà rẹ̀ kọ́ ni pé mo fẹ́ járun àbẹ́rùngbà ẹni pé mo fẹ́ jáàmù ìtànàbí ìzọ ni pé ẹmọ́ gẹ do not trim do not shave do not cut ìgbàtẹ́ lọ ń di irun gan ṣe bí ẹ̀fẹ́ kírun yín gan ó já ní torí ẹwà obìnrin ní kírun ẹ pọ̀ so ṣùgbọ́n gbà tí wọ́n ń dirun àwọn èyí tó jáyẹ̀ ò ní kàpá lórí ẹ̀ gẹ́gẹ́ bí ọkùnrin tó ní tó ń fi ìyàrí kóòmù tó fi ya irùngbọ̀n tí kóòmù wá já irùngbọ̀n dánú ẹ̀ ọlọ́run ní láàyù kàlífò lọ́hùn nẹ́sàn ilà Allah is so beyond capacity ọlọ́run bí àjàgà tí a pàwọ̀ ní kálíwà lórí ẹlẹ́ẹ̀kẹta tí mo mú wá ní ìtàkùnlánù sàtọ̀tù Fear Allah to your utmost ability. páyà ọlọ́run ní bó ṣe lágbára mọ́ agbára rẹ̀ ò ká kí irun mọ́jà tí wọ́n bá ń agbára wọ̀ kákáyà arúgbọ̀n tí kóòbù mọ́jà ànábí ò sọ pé ẹ fi irùngbọ̀n yín lẹ̀ láìyà ní tó sọ ní pé ẹ fa irun ẹ má lọ fa ẹ̀ sì ní tú irun abẹ́ náà a ò ní fa ò ní tú ẹ tó wá fẹ́ ṣe kó ti ṣe ní ìsìn fún ètí ìróṣù kó tó di kó di ìrọ̀lẹ́ tó rùn ún wọ̀ torí tí wọ́n bá lọ róṣù ó tún jẹ́ ìgbà tí a bá tó bá fi ọjọ́ kẹwàá yẹn tàbí tí yí dìde ò obìnrin tó bá lérò gbà pé náà ṣe kí ni òun paléyá kìí ṣe obìnrin tó wò pé ọkọ òun fẹ́ paléyá tó fún ẹ̀bẹ́ ṣe kí ni tó fẹ́ pa ẹlòmíì wá ní aṣọ́bìnrin máa ń paléyá dáadáa tó bá ní kápá láti ṣe báàbù láìsí àmáwọn obìnrin kan aláṣẹ hàn kan wà ọkọ̀ ẹ̀fẹ́ pa òun ò pa ọkọ̀ wọn àbútrà wọ́n pa àgbò kan báyìí mẹ́ta ni mi pa mẹ́ta ni mi pa àbútrà ó pa àgbò kan báyìí mẹ́ta ni mi pa ẹjọ́ ẹwọ́n jà àtàtì sàn ọlọ́run jà ní wa tàwádẹ̀ tún fẹ́ gbà ládáadáa àti ẹ̀lẹ̀ kówó yẹn fàbùgbé ẹ̀fẹ́ ràgbò fúnlé kájọ lò kìwá tún ṣe kán ìyàwó méjì àbí mẹ́ta làbúrò wá tún pín ló bá tún fún ẹnìkan jù ọ lọ àgbò tí mo kówó ẹ̀ sílẹ̀ ẹ wá fún òun nìtàn ẹ wá fẹ́ mi lápá lágbò tó jẹ́ pé mi mo kówó ẹ̀ sílẹ̀ irú ṣípì wo ni ẹni ò lè gba àwọn ẹni ẹmọ́ balada ẹni no no no ọlọ́ǹkan máa understand ní àṣẹ ìtọ́ ló fẹ́ bá ṣe wà jẹ́ o ọkọ̀ tó sì ṣe bẹ́ẹ̀ mọ̀ tó ṣe ó mọ̀ tó ṣe ó ti mọ̀ bóbìnrin tó ń fún ní tán àjẹmọ́ pàmí jẹ ni kìí ṣe pá jẹ gangan ẹ̀ tí ò bá gbélé Yorùbá rò pá jẹ láàmsọ yóò burú yóò dàbẹ̀ ń rú ẹ̀fì tán ha lẹ́nu ká lè sọdún ní rọrùn ìwọ́sì ní èèyàn jẹ́jẹ́ ni ọ gbogbo bó ṣe halẹ̀ ní ìsìn kò lẹ́nu ẹ̀ o ní ẹ̀ bá bá ná tán bí owó nìfẹ́ sí ẹ̀fún nìtan ẹ̀fì ha lẹ́nu ká lè sọdún rọrùn ó ti yí ọkọ kò yé òun ọkọ̀ ó padà ẹ̀yìn ọkọ̀ olóòwò tún dọ́gbọ́n èyàn gbọ́dọ̀ sọ fún tán tó bá ti gbogbo ẹnu sọ́njọ́ tí wọ́n bá ń jà àbúkúkú ti sọ pé ẹ̀hànà ni yín ẹwọ tó lọ pè àbúkúkú ti sọ fún ìfẹ́ ẹ̀hànà ni yín ìrọ̀pá wo jìyà lóru ẹ̀fọ́ tún jẹrẹ ìṣù so ọkùnrin máa ń dọ́gbọ́n ni ló jẹ́ pọ́kùnrin tí ò bá nílà akáyè mọ́dé bí obìnrin méjì ọpọlọ lọ́gbọ́n mọ́fẹ́

Number two, ẹrú gbàlá. First ten days. And there are specific ibadat actions you can carry out on some specific days, like the 8th of dhul If you, you can go to Hajj, tó bá wà the ninth of Tulija àjọ àràfà àwátà wà ń bí a lè gbà àwẹ̀ you know a ti wò pé déètì yẹn ò lè tí ìdè next kò máa ṣe àwẹ̀ wà fún wa ànábì ní àwẹ̀ yẹn to capture yóò pa ẹ̀ṣẹ̀ ọdún kan sẹ́yìn yóò parẹ́ bẹ́ẹ̀ ni yóò tún pa ẹ̀ṣẹ̀ ọdún kan síwájú yóò tún parẹ́ tẹ́ẹ̀ bá lè gbìyànjú kó gbà àwẹ̀ ìjọ yìí ẹ̀rí kìí ṣàwàdà sáwọn ọjọ́ òun ọjọ́ yòókù lọ lóòótọ́ ká tó sọ ọjọ́ ọdún gangan ọjọ́ tí wọ́n ń pa ẹran ká tó wá sọ yá ọmọ ọjọ́ kọkànlá ọjọ́ kejì ọjọ́ ọdún ká tó wá sọ àyámù tẹ̀ṣírík so ọjọ́ yẹn ó kọjá bẹ́ẹ̀ ọlọ́run Thank you. kò sí aburú ń bẹ̀ o tó bá lè gbà o ṣáyọ̀ sátidé kalẹ̀ ẹnìkan ló ń fẹ́ bẹ̀rẹ̀ àwẹ̀ látọjọ́ kìíní oṣù kejìlá yẹn first dole ìjà òun fẹ́ gbà di nine is permissible but once torí bá nàbì gan wọn ló máa ń gbà ṣùgbọ́n ànábì padà fún wa lófin pé látàsúmú ìyàwó mọ̀sáà ẹ má ṣe gbà àwẹ̀ lóòjọ́ sátidé ìlà mọ̀ túrìdọ̀ àlékún àfàwẹ̀ ọ̀ranyàn nìkan yẹn la fi ń gbàwẹ̀ níjọ́ sátidé nù Ramadan ẹnìkan ní ṣe ìbá wá jẹ àwẹ̀ Ramadan kọ́ kí lè ìdájọ́ àwẹ̀ ọ̀ranyàn àwẹ̀ Ramadan ó fi hàn pé o lè gbà sátidé tàbí àwẹ̀ náà dúró àwẹ̀ tó ṣe lérí ṣùgbọ́n àwẹ̀ tàtàwù àwọn àwẹ̀ tá kan gbà láti gba ládá ẹ avoid Saturday tó rámẹ́bí tún tẹ̀síwájú pé tó bá ti ẹ̀rí kankan tó jẹ́jọ́ yẹn lọ jẹ gbòǹgbò ogi lọ wá ìgbòǹgì àbí gi kó ká kó tiẹ̀ jẹ́jẹ́ gi so it's not something that is uh, number three no. ọkọ̀ èèyàn ní bẹ́ẹ̀ ni ìrọ̀ ò gbọ́ méjèèjì

tọ́kọ̀ ẹ̀ bá ní kó mọ́ gbà ládá tó gbà lórí pò tẹ̀lé àti ọkọ ẹ̀ kó gbà àwẹ̀ yẹn gan ju àwẹ̀ ládá àwẹ̀ lọ ẹ ọ̀dà torí àwẹ̀ yẹn àwẹ̀ yẹn kí láwẹ̀ jẹ́ iṣẹ́ ẹ̀rẹ́ tí ọ̀rọ̀ yẹn kí ni bí kí wọ́n ní kó tó ṣiṣẹ́ yẹn kí wọ́n ní kó gbà wọn wá fún yẹn ti tẹ̀ láṣẹ ọlọ́run ó tún ṣe lọ́hun so ó ń ṣe nǹkan méjì pọ̀ ó ń gba aládàrú ẹ̀ ó tún gbẹ̀ṣẹ̀ pò ń ṣe lọ́hun ẹ̀ṣẹ̀ yẹn wá pọ̀ tó rọ́kọ̀ yẹn ò níta ilé ní ah, ìsinfẹ́ ní mímọ́ lọ́hun ó kọ́kọ́ sì sọ pé kó mọ́ travel for the next five days padẹ́ ò pé ọ̀la nìkan lòun wà nílé láàárọ̀ òun ó dẹ̀ ti lọ láti ìrọ̀lẹ́

ìdá sọ́lá ti lè mẹ́rin àti kọ́mùsà tóbìnrin bá ti kírun ọ̀ràn èèyàn márùn wà sọ mẹ́tfàrdọ́ àwẹ̀ ọ̀ràn èèyàn kì ń gbà wọn àtọ́ àtìzà òjá tó tẹ̀ láṣẹ ọkọ dákọ̀ láti jà mẹ́ta rọ́bìá yóò wà lè jẹ́ náà olúwa ẹ̀ These are just the, condition for the entrance of paradise for women as far as I'm concerned ó kéré. Iṣẹ́ ọ̀ràn èèyàn tẹ̀ láṣẹ ọkọ. Àwọn ọkùnrin ó pọ̀. management obìnrin gan wà ń bẹ̀ imagine anábì ìlàmọ́lẹ̀ ẹ tó ní ìyàwó kan lọ tí ò ṣe déédéé láàrin wọn tó bá dòjú àlìkíyàmọ̀ ẹgbẹ́ rẹ̀ kan ó ya àwọn kan tún pé yóò wọ́ àwọn èèyàn dẹ̀ ní ewo ah, yìí tó tó níyàwó méjì kan gbọ́dọ̀ ronú jinlẹ̀ dáadáa ìyẹn ò Tó bá Ẹni tí kò ní kàpá láti mú ẹ̀gbìn kúrò lára ẹ̀. Àsìkò tó yẹ kó sin lọ́n tó yẹ kó fi wá tó àìní kápá láti mú ẹ̀gbin kúrò lára rẹ̀ yẹn kò di lọ́wọ́ láti lọ sí lọ àyà tí mo mú wá ni pé ìtakò lọ àmọ́sàtọ̀ ọ̀tún ibi tó lágbára mọ́ náà nìyẹn ẹ̀rí pé ẹni yẹn gan ò ní ṣàlọ́ àlá nínú kókàn ra ṣe tàyámọ̀ ẹ̀hẹ́n ṣẹwárí tàyámọ̀ mú yẹn gangan iṣẹ́ tó fẹ́ ṣe gangan ni pé ó fẹ́ gbé ẹ̀gbin nílá yẹn kò lára wa tí àfẹ́ tí ò wẹ jẹ́nẹ́bà tí ò sómi lọ́lọ́run ọba sọ wípé wà ń kó tó ń jùnù bá ń fàtàyà mọ̀mú ṣẹ́gbé ọlọ́run bá sọ ọ́nà Kùránì ọlọ́run bá ní tẹ́ bá ní Paola Mastumun Nisa ẹgẹ́dẹ̀ tàbí ẹ̀tọ̀ ẹ̀rómi tàbí ẹ̀súnmọ́ obìnrin ẹ̀wà rí omi ọlọ́ni ẹlọ ṣe tàyàmù so tàyàmù yẹn gangan ó lágbára ju àlùwàlá olómi lọ torí pé òun la fẹ́ ṣe nígbà táàrí omi láti mú ẹ̀gbẹ́ tó wà lára wà kú so irú mọ̀mọ́ yẹn mẹ́ṣẹ́ ń ṣe tàyàmù yẹn gangan ó ti kọ́fà ẹ̀gbẹ́ yẹn torí pé tọ́lọ̀ gangan ṣe ni wípé ayahe aho minal go'i aho lamastumul nisa fatayama musoida ẹjáde níbi tẹ́ẹ̀sì lọ yàgbẹ́ ẹ̀wà tamba tabi tàbí ẹgbẹ́ obìnrin lò pọ̀ mi lati fi wẹ̀jẹ́ nọ́bà ẹlọ́ṣẹ́ táyàmù ìfúnlẹ̀ yìí ọlọ́pọ̀ wà orí ayọ̀ wà áúlá mẹ́tùmù nìta náà yẹ́sì kí ni bèèrè Mm-hmm ọmọ tí ń lo pampas ló dé àpàyàn báyìí èdè tí yí ní nọ́sìn kankan ni wọ́n pampas ni gbogbo ayé mọ̀ sí ọmọ tí ó dè tí fún awámọ̀pọ̀ ọmọ yẹn ti tọ̀ apọ̀n sẹ́yìn tí a lè pọ̀n kírùn rárá ọ̀kanú méjìlá sí inú ká gbọ́mọ̀ ń kalẹ̀ ká kírùn tàbí ká tú ìdí rẹ̀ yẹn ká fọ́ káwá fi mí ìsì kádì yẹn kalẹ̀ ṣùgbọ́n à ń kírun lọ a ti fọ́mọ ní pampasì mi yẹn dáapasì mi àwa ò mọ̀ pó ti tọ̀ ṣe pé ó ti tọ̀ ó ti yàgbẹ́ àtọ́ngbádẹ kó lè tọ̀ kó tọ̀ tètè bá ilé ìjẹ́jà rí kásìkò ìrún tó tó ó ti wá tọ̀ ẹ̀ ti sáńgbà fún ẹwà chéńjẹ̀ ẹ wá kírun tán ẹ kàn sí báyìí lẹ bá bàgbẹ̀ mẹ́rin àmà kan tẹ́lọ tún rùn yẹn kí padà ẹ ní tún kí padà ẹ̀gbin tó bá wà lára èèyàn nígbà téèyàn ò mọ̀ kó wà ń bẹ̀ tàbí èèyàn mọ̀ kó wà ń bẹ̀ ṣáájú kó tó bẹ̀rẹ̀ ìrun ó wá gbàgbé ó ti wá kírun tán kó tó rántí ó nírun yẹn kílẹ̀ rí ẹ̀rí ẹ̀ntẹ́ bá kájú bá láti nà bí ìdímọ̀ sọ ó wà lọ́wọ́ bẹ̀rẹ̀ Ànábì sallallahu alaihi wasallam ó ń kírun ó sì wọ bàtà lórí ìrun yẹn ànábì wá bọ́ bàtà sílẹ̀ àwọn sàábé tó ń kírun lẹ́yìn ànábì náà ṣe kíni àwọn náà bọ́ bàtà wọn ìgbà tó ń kírun tún ànábì wá béèrè lọ́wọ́ pé kí ló dé tẹ bọ́ bàtà yín wọn ìdí táwọn fi bọ́ bàtà ni pé àwọn ríwọ náà tó bọ́ bàtà làwọn fi kọ́ ṣe ànábì ni àà mọ̀lẹ́kà Jibril ló wá sọ fún òun wípé ẹ̀gbìn kan wà lábẹ́ bàtà òun tí ọmọdé ń gbé lẹ́gbìn ìgbé ọmọ èèyàn kìí ṣègbè ẹran òun gbogbo àwọn ẹran tà ń jẹ ràkúnmí màálù àtàwọn ewúrẹ́ pẹ̀lú àgùntàn ìgbẹ́ wọn èyí ṣẹ̀gbin o ìtọ̀ wọn kìí sì ṣe ẹ̀gbin ìyẹn ló fà tá fi lè mọ̀tọ̀ ràkúnmí ká fi ṣe ìwòsàn ìtọ̀ màálù ká fi ṣe ìwòsàn tàgbò ká fi ìwòsàn àwọn ẹran tà ó ní ìyẹn ló ń fi bọ́ọ̀lẹ̀ àwọn ìdájọ́ tó wá jáde ní ohun tó rọ aṣẹlẹ̀ kékeré yẹn nìwọ̀nyí alákọ̀ọ́kọ́ ṣẹ̀bẹ́gbìn yẹn ti wà ní bàtà ànábì ó ń kírun lọ kò ṣe túrùn yẹn bẹ̀rẹ̀ ìgbà tí wọ́n sọ fún pẹ́gbìn wà lára kí ló ṣe ó mú ẹ̀gbìn yẹn kúrò ibi tẹ́gbìn yẹn wà ó jùlẹ̀ ó fi hàn pé ìgbà tí ó mọ̀ pẹ́gbìn wà yẹn ìrùn yẹn wọlé ló jẹ́ kó mọ̀ bá àrùn yẹn so tẹ́gbìn bá wà lára wa ní ìsìn fún àpẹẹrẹ glove tó wọ̀ ìgbẹ́ kan ti yí wá wà lórí ìrùn ló wárán tí àmọ́ máa wá gíláàfù ó bọ̀ ń náà fi ṣàpẹẹrẹ ní o tàbí èèyàn wà lórí ìrùn èèyàn rán pé ìtọ̀ kan mọ̀ kan sáṣọ omi kan wà láàrọ̀ ẹlẹ́gbẹ̀ẹ́dá omi yẹn sí máa kírun ẹ lọ sájẹ́ pé nǹkan tó ṣe é mú kúrò ìlé ìyẹn ló fa ti ọmọ tá a gbé sẹ́yìn yẹn táwa ò mọ̀ kàbá àmọ̀ kó ti tọ́ ní ti ń bá dé jímọ̀ tàbí ti ń bá débi ti lọ máa kéńjì pàmbá àbátúgbàgbé àti wá sí ah, ẹ̀rí kejì fún ni wípé ọlọ́run ọba anábì sallallahu alaihi wasallam sọ wípé olúwa mi ó ti ṣe mẹ́ta kan anábì ò sọ ọ́nà àdíjẹ́ pé kọ́tọ̀ì ìntà àṣàṣìṣe ṣe ọlọ́run ṣàmójú kúrò fún wa wà ní siyan ìntà àgbàgbé ta fi ṣe wà mọ́ túkìrì hú àlè àti tí wọ́n jẹ wá nípa ṣe ọlọ́run ṣàmójú kúrò ẹ̀ṣẹ̀ rẹ̀ fún wa aya kùrán rọ́bàná látọ̀ àhìtnà ìnà sí iná àtọ̀nà àlẹ́bìlọ́lọ́ ní kọ́bífà alìjì olúwa wa mọ́dá wa lẹ́bi látọ̀ àfihàn mọ́jẹ wá yà ló ń jẹ́ bẹ́ẹ̀ ìnà sí ìnà tá bá gbàjá tọ́nà àbá àṣàṣiṣẹ́ ọlọ́ni mo ti ṣe bẹ́ẹ̀ ànábì lọ́lọ́n dá pé mo ti ṣe bẹ́ẹ̀ hádọ̀ lọ́tàrà ṣé mo dá àwọn tí tó fẹ́ pẹ̀ràn léyà náà ẹ̀yin náà lè wà lára wọn wà lè sọ àmọ́tọ́lọ́run ó ṣe o ẹ má rọra yín pín o náà ẹran wo ni wọ́n pa òkè màálù àwọn ẹran méjì kan wà màálù àti ràkúnmí ràkúnmí ọjọ́ màálù tí ó wọ ilé yá yóò ti pé ọdún méjì gbáko yóò tún fi lé kò bá wà jọjọ́ kan ló fi lé tẹ bá lọ ra màálù wọ́n ní ọjọ́ iléyá gẹ̀ẹ́gẹ́ ọjọ́ kẹwàá ló pọ́dún kan ẹ̀mọ́ pàǹjọ ẹ̀sọ́dọ̀lá àbọ́túnlá láwọn ọjọ́ tá pẹran ọjọ́ ọdún gangan ten eleven twelve thirteen fourteen. Ah no ten eleven twelve thirteen. sorry ten eleven twelve thirteen. four days láti lè pẹran so ẹjọ́ àwa obìnrin tọ́kọ wá fẹ́ join máwọn kan láti paléyá pẹ̀lú màálù wọn ò gbọ́dọ̀ ju méje lọ o wọn ò gbọ́dọ̀ jẹ́ mẹ́jọ mẹ́sàn-án àmọ́ wọ́n lè kéré sí méje àwọn méjì lè payọ̀ kan mẹ́ta mẹ́rin márùn mẹ́fà méje ní gbèdéke òun ògbọ́dọ̀ ju méje lọ màálù yẹn sì gbọ́dọ̀ pé ọdún méjì kó kó lé kí wọ́n béèrè lọ fúlàní tí ń ta àbẹ́ tí ń ta pé ṣé màálù ìpọ́dún méjì tó bá ló ti pé ẹwà ń dàtọ̀ ní ọrùn rẹ ló wà lóòjọ́ àgbéǹde yóò ti ah kò pé àfà <laughs> wọ́n lọ́jẹjọ́ rẹ wájú ọlọ́jọ́ bá pé o so inú wọn gbìyànjú láti sọ ni pé tó bá jẹ́ ràkúnmí yóò pọ̀dún márùn-ún gbáko takúnmí ọdún tí ẹ ó ti pé márùn yóò lè a lè dáwó pọ̀ ràkúnmí sì kò lè less than one million naira àwọn brothers márùn sí two hundred thousand wọ́n ra ràkúnmí kan tí wọ́n bá dá three hundred thousand naira àwọn márùn that is one point five million mọ́tò tí ó gbé wá láti ilẹ̀ haúsá ò lè gba five thousand a lè fi síbà àwọn brothers tọ́lọ́ yọ̀ǹda owó fún a lè parapọ̀ náà ẹ̀yàn kàdá tírí tírí ọ̀rẹ́ ta ọ̀sán ẹjẹ́ ìgbéra kún mí ẹgbẹ́ wákàrẹ́ ká tún fi púrúfù súnà kan àwọn mọ́là kan wà náà àwọn fúlàní ẹ̀wọ̀n mọ́ra kún mí gún torí ńgbà tí ní Òṣogbo some years back kò tí lè tó five years ní ọlọ́dà abúnásìr àbíza ọlọ́ọ̀rọ̀ à ó ṣe wá àti àwọn brọ́dà ara ràkúnmí mo lọ ràkúnmí yẹn nígbà tọ́kọ̀ gbede nírọ̀lẹ́ ràkúnmí yẹn òkè ní tó tóbi débi pé kódà mú wo ràkúnmí àyà mi ń já bí mo ṣe ń wò pé ṣé kò ní mú mi wọ́n gbé lọ ìlú apá tó páyẹ wọ́n pàánà àwọn ràkúnmí yẹn very big ó yàtọ̀ sí ìkan láti wọ́n mú kiri kààrẹ ọmọ gba ọ̀nà tóbi ẹni ẹran nìyẹn ọrùn ẹ̀ tó gùn yẹn ẹran tó wà màálù ẹran tó wà ni bẹ́ẹ̀ lọ́rùn ẹran ṣe tún ọrùn akéèyàn márùn-ún pín àkúnmí kàrẹ̀ àbí àwọ̀bọ̀ ẹ̀ 1.5 million àbẹ́nìkan ti ẹ̀pá wọ́n sọ ní lẹ́nu ìlú jẹ́ wọ́n sọ lẹ́nu di súnà ìsọnù gidi àwọn olówó tó bá dọdún tí ń wọ́n bẹ̀rẹ̀ sí pa ó àwọn tọ́lọ́pàá náà bí falahu ajiru hawa wa ajiru man amila biha min ghairi an yankuso min ujuri iṣẹ́ ẹni tó bá fi súnà kan lélẹ̀ yóò gba ládàá suna yẹn gbogbo àwọn tó bá tún wá ń tẹ̀lé súnà yẹn ẹni yóò tún wá mọ́ gbà ládàá wọn láìní dín tí wọn ku ìyẹn ni pé ó para fún míníkà rẹ̀ báyìí fàpẹẹrẹ ọdún tó ń bọ̀ àwọn olówó náà wá pa déédéé ládàá tó lówó yẹn gbà wọn ó kọ́kọ́ fún ọ wọn ó tún wá kọ́ tó lówó yẹn fólówó wọ́n àmọ́ àjẹ́ tí ó bá tún di pé méjì wọ́n ló kọ́kọ́ dálẹ̀ bẹ́ẹ̀ ló ṣe mọ̀ ìgbà títí láyé láyé wọ́n ah, sọ mí lẹ́nu ẹlòmí ni ah, wọ́n pè pa o ní ó jẹ́ kí wọ́n kúkó pè pa ọ lórí dáadáa ju pé ẹ̀ ń du ipò House of Representatives Senator ṣéwọ̀n pé para wọ́n di òṣèlú ni jẹ́ kí wọ́n kúkú pé pa níbi súnnà kó mọ̀ kó ń lọ àlìjẹ́ náà jẹ́ kí pé pààyàn jẹ́ ń sọ yẹn pé wọ́n sàtì ló sọ mọ́ ṣàtàrù ojú dúdú nídìí ẹ̀sìn pọ̀ o ẹlòmíì tó fi yẹ kó fi súnnà lẹ̀ ní àdúgbò wọn ní agbolé wọn tó tó ẹran pa adìẹ ní ó pa tí onìkan mọ́ onìkan lòun àpẹran lágbolé pa jẹ́ kí gbogbo ọmọ agbolé ó wá jókòó ti ẹran yẹn tí wọ́n bá kí máa já àwọn jàǹjá ọmọ kan lọ àwọn ahùn kan wà ládùúgbò yẹn wọ́n padà pẹran lọ́dún tí ń bọ̀ pọ́mọ yìí fẹ́ dójú jà àwọn tí ẹ̀ pa méjì bá parẹ́ ẹ̀ bá ka ìyá ẹ̀ ó pẹ́ ọ̀pẹ́ ṣé wọ́n nìkan ni ó fẹ́ pa mí nínúkan ẹ̀ lè kú هذا والله تعالى أعلم ẹ jẹ́ ká gba àwọn ọkọ wa mọ̀ràn nípa àwọn ọdún náà nípa àwọn ọdún yẹn o in hmm, tó ń sọ kí ló bèèrè àní gbogbo wọn kí ni wọ́n pa bí àfọ̀ òfin yẹn náà ló mú wọn tẹ́yàn bá pa mọ́ tẹ́yàn bá pa màálù ẹyọ kan ó dàbí ẹni tó pa àgbò méje torí pé àwọn méje ló lè pa àgbò kan tó bá pa màálù kan tó fi palẹ́ ikú fẹ́lẹ́ǹtì bí bí ẹni tẹ́yàn pa àgbò méje ni so àwọn tó dára wọn pọ̀ tí wọ́n jọ pa màálù yẹn tó bá jẹ́ àníyàn léyá ni wọ́n ní o a jẹ́ pé irú àwọn yẹn náà wọ́n ti lérò gbà páwọn ó paléyá nìyẹn tí ó bá léyẹ̀ ń paléyá kò túmọ̀ sí pé wọ́n lọ mọ́bẹ̀ gan pàtó wọ́n pe kí nìkan ní wàkálà ànábì Muhammad ìgbà tó wá sí hajj hajjatul wada ràkúnmí ọgọ́rùn-ún lànàbí pa 100 camels ó fi ọwọ́ ara rẹ̀ gún 40 ó pa 40 pẹ̀lú ara rẹ̀ 60 yóò kó ní ali ẹ lọ pa ìgbà tí wọ́n pa 100 camels yẹn tán wọ́n wá gé kéékèèké ẹrù kéékèèké ní each of it wọ́n wá sí wọ́n á gbé wá ànájú they just pick small small small one ó jẹ́ so ló jẹ́ pé ẹran léyà gan káwà náà jẹ́ ń bẹ̀ tí a rí pàánà bí 100 kàmẹ̀ ló pa àìwá wà àwọn olówó tí wá ń bí o ó lágbára màálù mẹ́wàá àgbò méjì ní ó rà àwọn mọ́tò lọ mọ́ fi jà ń fìdì kí ni ń ṣàwà muslim ẹwà máa wọ ẹni tí ó ẹniyàn o tó pàgbò méjì yẹn tó lè pa màálù mẹ́wàá yẹn o ẹ jẹ́ kí nǹkan burúkú kan ó dé yóò náwó yóò pa màálù bí tán ni wọ́n ń kan sí yóò pa màálù márùn òkú kan ti kú kan ní wọn ò répo tí wọ́n fi ní àkàrà bí gbogbo ìlọ yìí iléyà àti sọ pé jọba ẹni iléyà o wọn ò ní pa màálù òkú tó kú lójijì owó àkàrà ó jáde wọ́n ó dín wọn ò sì ní dín kékeré àkàrà òkú báyìí bí ikuku ni tí ó tún wá kí tí ó le koko ẹ̀sìn yẹn ni ò ìfẹ́ ẹ̀sìn láàní wọ́n ní ṣèbí sọ àrùn èèyàn sákàrà òkú jọ̀rọ̀ èèyàn àbí wọ́n ti ṣe wá sí àkàrà òkú rí pé ẹ máa dín kàrà òkú ọlọ́run ẹ̀ lè gbọ́ ọlọ́run nífẹ̀ẹ́ astaghfiruka wa atubu ilaik assalamu alaikum wa rahmatullahi wa barakatuh kini